ọba alagbara ọba ọka soso bákan náà la tọrọ àlékún ike àti ìgẹ̀ fún ànábíwa Muhammad sallallahu alaihi wasallam ike àti ìyọ ọlọ́run kó máa bá ànábí àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọba alágbára ọba ọ̀kan soso. Ramadan 1440 tí yà ń gbà lọ kọ́lọ̀n kó gbà níjọsìn lọ́wọ́ wa gbogbo àwọn tí a ń ṣe nínú ìjọsìn yálà lọ́sàn-án àbí ní òru kọ́lọ̀n kó máa dàrú àláyà ó jẹ́ ká gbà níbi tí sẹ́gbẹ́ máa ń lérè làlá ọlọ́wà kú wáta ìlàlélá ìlàlélá ní ìfẹ́ kí àdírẹ́sì ó pọ̀ kọjá lẹ́tà torí ibi tá à ń lọ pọ̀ ní tó sì dá mi lójú àsìkò lè tó àákẹ́sọ̀rọ̀ aláìsí àwọn nǹkan yẹn ni kọ́lọ̀ kò tó na wọn sọ́nà tí wọ́n ní kí á gbéyẹ̀wò ọ̀kan nínú àwọn àlámà rí tó ní ṣe pẹ̀lú ìsìláàmù lágbàáyé kìí ṣe ní Òṣogbo àbí Ọ̀ṣun state àbí Nàìjíríà kìí ṣe ọ̀rọ̀ Nàìjíríà nìkan ọ̀rọ̀ gbogbo kódà ọ̀rọ̀ tó ti di wàhálà gidi lágbàáyé táwọn afáàkọlẹ́ tán kọ́rọ́ dùdú tí wọ́n ń kọ àwọn atíra ránṣẹ́ síra tí àwọn èèyàn tí wọ́n kà fara ara wọn nítorí ẹ̀ pé ni ọ́ sẹ́ ó ń bídíà ni ọ́ ọ̀rọ̀ tó burú débi báwọn èèyàn ń di ọ̀tá lórí ẹ̀ òun ni yàtọ̀ síyùn ọ̀rọ̀ ìsírè téèyàn ọba farabalẹ̀ gbọ́yé èèyàn lè rò pé mo nífẹ̀ẹ́ sìn ìfẹ́ ẹ̀sìn kò ju olórí hamasa nìkan ìgbarata lásán bí kò ṣe wípé ìgbarata tó wà gáídẹ̀ pẹ̀lú kéde o ìmọ̀ torí náà máa fẹ́ ká farabalẹ̀ torí tọ́lọ́ lọ́jọ́ kí n sọ wípé àsìkò lè má tó wa ṣùgbọ́n àwọn tó jẹ́ kókó kódà mo mọ̀mọ́ gbèsèrà bàbá sọ́lẹ̀ àlùfẹ́ mi ń ṣẹ́rù Riyadus Salihin volume 2 wọn tí ti in tó lé 20 pages ìbáṣe sẹ́rí tó lágbára fún àwọn àdífi alìmọ́mù náwàwí rahimahullah ó wù mí púpọ̀ kí n ka ọ̀rọ̀ bàbá dáa rẹ̀ máa ka ọ̀rọ̀ wọn láti inú tíráì lèyí ní rahman màá sì tún ẹ̀kọ́rẹ́jì wa náà àwa tá a bá tún lè ka lárúbáwá tá a bá lọ ka sẹ́rí rẹ̀ yájú sọ̀rọ̀ lè ní bá dùn ojú bí tọ́ àti wùláàtì àm fègèrè máa ṣìyà wàtàrí mùtọ̀ àti ìm fìlmáà ṣìyà ìmáàmù Nawawi mú àdìs tó lé ní mẹ́wàá wọn mú wá ń bẹ̀ bàbá sì bá ní sàlàyé àwọn àdìs tó clear àtàwọn àsìgbọ́ kọ̀ọ̀kan tó lè máa ṣe kíni o tó lè máa wáyé títẹ̀lé àwọn adarí àbí àwọn aláṣẹ ìṣesí àwọn ẹni retán ti lọ èyí àwọn sálàfù sọ́ọ̀lì nípa mímọ̀ tẹ̀lé àwọn aláṣẹ àbáwọn adarí wọ́n wá ní ká fi a case study of alhajjaj bọ́nà yusuf ìkan nínú àwọn tó ti darí rí tó ń jẹ́ alhajjaj bọ́nà yusuf àti bí àwọn sàábé torí pé lásìkò yẹn àwọn sàábé ò tí kú tán kódà nínú àwọn kìbáàrù sọ̀hábà wọn bẹ̀ láyé jọ náà ara wọn ni anas bọ́nà mali rọ̀bí àlọ́ àgbà sàábé ni anas bọ́nà mali àfẹntí ọba mọ̀ ṣùgbọ́n inú àwọn tẹ́mi wọ́n gùn òun ni anas bọ́nà máa ní ọ̀n bẹ̀ láyé ńjọ́ náà abdullahi bọ́nà zubair ọ̀n bẹ̀ láyé ńjọ́ náà abdullahi bọ́nà umar ọ̀n bẹ̀ láyé ńjọ́ náà àtàwọn míì àwọn tó tó jáwọn ọmọ akéwu wọn torí pé ànábì sallallahu alaihi wasallam ó ti ẹgbẹ́ pé khairul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum sẹ́ẹ̀rí jọ́ta àǹsọ̀ gbogbo tá à ń sọ ìkè 100 ìjìra gbogbo òṣẹ̀lẹ̀ hajjaj ọ̀ṣẹ̀lẹ̀ torí pé hajjaj gangan aláàdì ìjírá náà ni wọ́n jù nígbà bá débẹ̀ gbogbo pé hajjaj sì wọnú ìjọba ó fèsì wọnú ìjọba torí bàbá rẹ̀ gangan Yusuf wọ́n ròyìn pé ní ọlọ́ ẹni rẹ̀ ni òun gan ní ọ̀rọ̀ kan tó nípa tó sọ nípa ọmọ rẹ̀ tó wọ ọmọ yìí tí kèsì pé ṣèkí yìí lọ tí èsì kọ́ ọ̀fẹ́ ìjà olórí burúkú ọmọ ìfi lọ́mà tó fi sọ bẹ́ẹ̀ ńgbà bá débẹ̀ bàbá ẹ̀ ní connection pẹ̀lú àwọn tó ń darí ń jọ náà bàbá ẹ̀ sì rè torí àjáde wù ní sọ ọmọ kékeré ó ti áfúrà sí ìṣòro gbogbo kùránì ń bẹ lórí ẹ̀ kọ́rìwù ni hafizul kùránì tó sì gbọ́ láwọ́báwá jìdò tó bá ń so kútùbà àwọn èèyàn máa ń sun ẹkún ńgbà bá débẹ̀ alimoyi gbogbo fẹ́lẹ́ àjáde àárín pé ká ní gírásìsì sí 90 sẹ́fẹ́ tá a bí thirty nine bí around age twenty plus lórí pòun náà join ọ̀yà lọ jẹ́ èèyàn báyìí lọ jẹ́ wálé ní báyìí lọ jẹ́ bí gọ́vnà kọlọ́mọ ojú wa ń bì gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn táwọn sàábé ń bẹ láyé ń jọ náà àtàwọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn sàábé níjọ́ tọ́rọ̀ kéwú tí èdè kíni o tí èdè dúró níjọ́ táwọn èèyàn máa fi fẹ́ ló tún kéwú àáfà ẹ̀mẹ́jì àrùn rẹ̀ àwòtù wà láàyè àwọn èèyàn fi fẹ́ ló tún kéwú ibi tí wọ́n bá èmi o ẹ nà bàbá náà ní ẹjọ́ mọ̀ ní ọ̀nà mi èmi rọ̀ wà láì ní àbá pè fún lẹ́jọ́ tó lọ́dún ibi tí ń sọ̀rọ̀ lọ́rùn mi ní lọ́lẹ́jọ́ <clears throat> tó bá pè fún lẹ́jọ́ pé ẹ bá ní bú àwọn kan ẹ bá ní pírẹ́sì àwọn kan mi ní lọ́lẹ́jọ́ rẹ̀ ìwọ kọ́ darí mi ti ń sọ báàfù báàfù ẹni etí kọ́là àkọ́là mo lè gbọ́ o ìwà náà pé àforíjì mo sì gbọ́ mo fẹ́ ìwọ fọlọ́ọ̀mù dìktéètì tí máa sọ fún mi tí ọba dìktéètì tí tó dìktéètì mi ní sọ̀rọ̀ mi lé deliberately nsáàtúntà ní kẹrin sọ ìwọ kọ́ ọmọ dìktéètì tí sọ fún mi àdìgbé ní ráàlù kan táwọn àpá àwọn spread ní ẹbá ní promote no a promote ráàlù afẹ́ sọ tọ́lọ̀ àtànẹ́bì sọ ní bá a ṣe gbọ́yé iṣu kan tó léwu ni tó wà dangerous kí ló fà á torí pàtàkì sallallahu alaihi wasallam ó jẹ́ pé a fẹ́ ẹ̀sìn náà tẹ́lẹ̀ láàrin èèyàn méjì ni àárí àwọn tọ́já sí pé wọ́n ń fa nǹkan lọ sílẹ̀ àwọn tọ́já sí wípé aláṣẹ ètò á sì tún ráwọn aláṣẹ ètò náà ìyẹn ló fà tó jẹ́ pé láàrin aláṣẹ ètò àtàláṣẹ ètò ibẹ̀ ní kíní wà òdodo ibẹ̀ yẹn ni wàfàtíyà kádúó lórí àrí méjì láì ní fọwọ́ tó le jù mẹ́sìn ibi tọ́lọ̀ ọ̀ràn wa láì tún ní fọwọ́ dẹ́ngbẹrẹ ọwọ́ yẹpẹrẹ mẹ́sìn tẹ́sìn ọwọ́ àti èèyàn ní kàkùnmọ́ irú ẹ̀ náà lọ́rọ̀ tá a fẹ́ yanjú yìí àáfàá ní títẹ̀ láṣẹ àwọn tó bá jó lórí kákọ́ gbà wípé amrun nínà lọ subhanahu wa ta'ala commandment ni látọ̀dọ̀ ọlọ́run àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run fẹ́ láwọn nǹkan kan bẹ làákà ìwọ ọ̀gbọ́n tó ọba tó pàṣẹ jẹ́mọ́ kọ́mọ́ ó ṣe dáadáa sóbi rẹ̀ àwa kọ́ la mọ̀ kó bí wa tó bá ń lọ́dọ̀ wa ta ló jámọ̀ jẹ́mọ́ Allah wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana tẹ́ ẹ bá ráwọn ọmọ tán lẹ́sìn jù àwọn ọmọ tó dáa jù láyé lónìí tí wọ́n ń sẹ́ra sóbi wọn ibi tẹ́wàá tí àwọn ọmọ tó bá lẹ́sìn ni èmi ní ọ̀rẹ́ nìbàdàn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ejimẹ́tì mi ni ọmọ rẹ̀ méjì lọ́wọ́ secondary school lọ́dọ̀ mi tí mo darí nìbàdàn wà láì màmá rẹ̀ sọ fún mi báyìí fúnra rẹ̀ báyìí pé á ọmọ dáadáa ọ̀rẹ́ lẹ́yìn fẹ́ ìkẹ́ ìdọ́bà lẹ̀ fún ìyànà ẹ̀yìn ìdọ́bà lẹ̀

ẹ̀yin náà ẹ̀wọ̀n tẹ́ ló ń sọ ìfẹ́ yẹn kọ́ àjọbalẹ̀ tíyàn kàrí jọbalẹ̀ tí ó sì di ẹ̀sìn ní ọ̀fara mọ́ ni oníwàlẹ̀ ọmọ dáadáa ni ó sì ròyìn rẹ̀ tí mọ̀sán tó wọn náà ti ní àwò méjì lé sẹ́gẹ́tì lè fẹ́ ìyẹn ò tó ní kọ́ tó pàkà bára ó tó rọra rẹ̀ lẹ́fọ́ta ní o àwọn òbí ẹ̀ bàbá tèmi ó ti kú lónìí màmá mi ti kú kọ́lọ́pọ̀ ọ̀kẹ́wọn àti gbogbo àwọn fún oṣù lójú ayé bàbá tèmi yìí lójú bàbá mi kọ́ yàrá mẹ́jọ sálẹ̀ yàrá mẹ́jọ lókè ọjọ́ sí bọ́sọ̀tà wà bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù mẹ́ta wà wá jùlé lójú ayé dádì mi náà ti kó one hundred percent control lé mi lọ́wọ́ máa bá ń gba àwọn jàmáà ní sínú ilé àwọn jàmáà ní tí wọ́n fa wàhálà yẹn tí wọ́n máa tì mú torí mọ́sálásí wà nílé wa èmi náà nìmọ̀ mọ̀ ibẹ̀ mo ti kásọ̀ bá àtàkì tó máa bọ̀ nígbà mo kásọ̀ bá àtàkì kó ń bá dà láàárọ̀ yìí èmi náà nìmọ̀ mọ̀ náà bẹ̀ àwọn jàmáà ní òjò àwọn ní wọ́n bá o àwọn tí wọ́n máa kírun mọ láìkẹ̀ sí yín torí pé àṣìyàn bẹ́ẹ̀ mi sọ wá ní yunifásitì ọ̀f lọrin nígbà mo wà ní ilé lọrin tí n bá tún wá bàbá àbára sídì ìfọ́sí máa tòrò ìnáwó ọlọ́wà àbọ̀rọ̀ kẹwàá àbára di sẹ́yìn ni wọ́n lè ní sí ní kó a máa gbẹ́ bálágá mọ́ wáyé bá o mo ti rí àwọn náà wọ́n fẹ́ yàwó fún mi wà after my marriage ah, ọlọ́mọ àwọn kí àwọn òbí mi wà láì wọ́n tó máa ra tí àfún mi bí mo tẹ́sẹ̀ wà sí bàbá àjọ́nà bẹ̀rẹ̀ dánú sàárè he encouraged me nígbà mọ̀nà máa bìlẹ̀ arọ́ bí àwọn náà nígbà mọ̀nà máa bù sàkàrí àkótẹ̀ jù ìjù àwọn náà mọ́wọ́ bí ní Ìlọrin mo tún máa rí bẹ́ẹ̀ wọ́n tún náwó lé mi lórí àtìyàwó ta ló wá jẹ́ mọ̀kọ́ yẹ ká tó dáadáa tó ìyá àbá ìbáyá bọ́ọ̀sì sí ìbàjẹ́ tí jẹ́ tí mo gbọ́ sún náà látòjú ayé wọn tó kú wọn ti rí pé àfẹ̀sìn ah, rọ àwọn ọmọ yìí ta ló dẹ̀ pa wá láti gara sáwọn òbí wa jẹ̀mọ́ àwòlọ́ àwọn àǹfààní ní bọ́lá ń ṣe pa wá láwọn àtẹ nǹkan kọ̀ọ̀kan tá a mọ bẹ́ẹ̀ náà ló pa wá láṣẹ bìtọ́ àti wùláfì

àdẹ̀rí nǹkan tí ó sọ rọ́fà rẹ̀ alàlè tí ó sọ pé ilé o torí pa àríkọ̀ rí náà atúrí nǹkan kan tó ẹ̀rí kan tó wá ní kìí ṣe dandan o tá ní ààrí atúwáwọ àwọn àdìs àṣẹ̀hà àwọn àdìs tó lálàáfíà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ìyẹn ló wà fà èyí tí ìfẹ́ kó ti kùrà ní àtàdísì o mo fẹ́ kí píríà bú kó yé wa lórí tá a sọ àwọn àfáà wa jẹ́ kó yé wa pé tá a bá ń sọ̀rọ̀ olórí èyíkéyìí ọ̀nà tó lórí bá ti lè gbàdé bẹ́ẹ̀ ibi tí problem ti kọ́ mọ́ ṣẹlẹ̀ nìyẹn èyíkéyìí ọ̀nà akóra wa jọ láwá ṣe ṣúra láwá ra àwọn ẹni ọlọ́ọ̀tọ́wá ní pé ẹni báyìí láyìn kọ́ máa darí lórílẹ̀ alórí olórí yẹn ó láwọn méjì mẹ́ta mẹ́rin lọ́jọ́ bí wọ́n jọ ní weapons náà bá fa wàhálà náà bá jà náà bá di kúùkù náà bá gbàjọba labadi báwọn ní control ń bẹ lórí wọn àwọn náà ń darí gbogbo iléeṣẹ́ ọmọ ogun àwọn náà ń darí òfurufú àwọn náà ń darí báńkì àwọn náà ń darí mọ́tò àwọn náà ń darí ojú omi àwọn náà ń darí ọlọ́pàá tẹ́pẹ́tọ́ ọba lọ bẹ́ẹ̀rì sífì fáwọn àwọn àáfà ọ̀jẹ̀yìn rẹ̀ sùn ó ní jẹ́sù gan ọ̀jẹ̀yìn rẹ̀ ní sapala tọ́ba tó jẹ́sù ọmọ tọ́dà ọmọ yóò ò ní rí ní ò ní rí jẹgẹ ni ìbá jẹ́ pé wọ́n jàgbá ni táà ti lérí pé tó àwọn ọlọ́run gbágbára fún lásìkò wọ́n ti kó sínú táàsọ̀ election láti ìyàn wọn àtà lọ́dọ̀ àwọn àfà tí wọ́n ní democracy ti pé kí ni o haramu ni táà bá yan olórí democratically tó ti dolórí àfà òkó sínú táàsọ̀ mo mú láti bẹ̀yẹn torí yẹn ànímọ̀ yanjú ẹ̀mọ̀ lọ́jọ́ iwájú èyí kéjì ó sì jẹ́ pé wáyà bàbá kan lọ jẹ òun lólórí tẹ́lẹ̀ lọ́ba fẹ́ ibrahim ọmọ mi ní kí ni o òun ni kó tó jẹ ó sì kù ọmọ ẹ̀ tó débẹ̀ mo kọ́ fẹ́ kílèrè èyí kéjì ọ̀nà tó lórí bá rí ọgbà débẹ̀ tọ́ba sì lè débẹ̀ sáà sì ti rí pé tó kódà kọ́mọ̀tẹ̀wà lọ́rùn kọ́mọ̀dùn máa wà ní ó ti dolórí òun sì ní agbára àti gbogbo ń tàbí lè darí ìlú ń bẹ ní ọwọ́ ẹ̀ ó ti dolórí wa jẹ́mọ̀ sí yẹn ti kọ́ clear bí ó clear bó ti ẹ̀já sí pé ìsìláàmù lọ́nà àti ẹ̀ tásìkò bá gbàmì máa sọ yìí lọ́wọ́ ẹ̀yìn ṣáàwọ̀ ẹlẹ́kejì nínú tó pàtàkì nínú ọ̀rọ̀ títẹ̀ láwọn olórí òun ni wípé ṣẹ̀rí àwa pín àwọn olórí sọ́nà méjì àwọn olórí nínú àlámọ̀rí ẹ̀sìn àtàwọn olórí nínú ìdarí ìlú ṣùgbọ́n nínú ṣẹ̀ríà níbi tó bá jásí wípé ọ̀rọ̀ kìláàfà irú ìtọ́sẹ̀lẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam tọ́sẹ̀lẹ̀ láyé Abubakar mọ́rù mọ́nù alì táa tó gbòòrùn ẹ̀ náà nínú àwọn dáúlà tó tẹ̀lé wọn agbòòrùn rẹ̀ kò rí bí ti kéré o ìpìlẹ̀ táa wípé ìsìláàmù tàn ká òun ni ó túmọ̀ sí kó di ìdarí ẹ̀sìn òun là ń lò sẹ́ẹ̀rí bá ti rí bá ẹni tó ń ayé wa náà ni wọ́n ma darí ọ̀rọ̀ wa àìsẹ̀ pẹ́ẹ́sì ẹ̀ ìjàmọ́ mi yé dáadáa ẹni tó ń ayé náà ni ó fẹ́ kíni ni ọ <clears throat> ma darí ọ̀rọ̀ kò ní sí chief imam kò ní sí governor òun náà ni chief imam òun kírun jim àti ìdí fún yín náà òun náà ni ṣètò pé owó báyìí ẹ lọ ṣe títì ẹ lọ gbẹ́ kànáà ni ó ṣètò rẹ̀ ẹ ra mọ́tò sínú òlù ẹ ṣe scholarship fáwọn eléyìí òun náà ni ọmọ darí ẹ̀ nínú tẹ̀sán láńsọ o olórí ẹ̀sìn òun náà ni ọmọ darí kí ni o ayé wa torí pé òun gan fúnra rẹ̀ onímímọ̀ ni ó tún wá jẹ́ni tó ní àríwòsòye nípa ètò òlù tó ń ti bẹ́ẹ̀ kọ̀wá fún ní dáṣe ilé ẹ̀sìn ní pápá bákìrò bí alárùkọ̀ dájọba rẹ̀ ṣe yóò tó kó àwọn kìbáàrù sọ̀hábà sílẹ̀ fẹ́ sọ umaru ló fi ẹ̀ṣẹ́ bá ń fìlàgé tẹ́bá lọ́ka àwọn fàtàwà umaru máa ń síkì òfin àwọn sàábé kan lórí àwọn sáyé bó o ní ká fi ṣeré irú ẹ̀ níbi ọ̀rọ̀ tọ̀ọ̀wùn ìbàtàjá kalẹ̀ àrùn tó ṣe kéne o tọ́sà kalẹ̀ àbúrábọ̀ náà kùn fún nímọ̀ràn alimohim tó bá jẹ́ ideal situation Islam rí sí wípé ẹni tí ń darí ẹ̀sìn òun náà ni ọmọ darí kéne o ayé ṣùgbọ́n látìgbà tíjọba Islam ti wó dáúlẹ̀ ètò owó tó yà sí pé ó ń lọ ọlẹ̀ náà ṣùgbọ́n at least ìjọba ìsìláàmù náà láti ń pè 1924 làwọn àfáà lówó kan ìní tọ́kì látijọ́ náà mùsùlùmí ò ní odidi olórí kan lágbàáyé àlébù láti jẹ́mọ̀ sí tí wọ́n sọ yàtí òye déèdì ò ní kò sí olórí ẹyọ kan lágbàáyé tọ́jẹ́ páwọn olórí yòókù ọ̀kẹ́ mọ̀ jẹ́ bí gọ́ọ̀nà tí wọ́n mọ̀ rìpọ́ọ̀tì fún kíní olórí kan yẹn ìyẹn ló wá fà á táwọn àfà àti ní wípé tá bá ní àwọn olórí <clears throat> kéde pé sọ lónìí o wọn ọ̀sẹ̀sẹ̀ sọ ní láti àti o látàyé àwọn sálà náà tí wọ́n ń sàlàyé tí wọ́n bá ń tú tí fẹ́ sọ yìí nígbà bá ń sọ wa nínú tó ń sọ fún wa sọ́rọ́tù tí gbogbo wa ti mọ̀ yẹ pé yáà àtí'u Allaha wà àtí'u Rasul wà ulil amri minkum àwọn àfá àkọ́ fún àlàyé àlàyé méjì kankan bẹ̀ láàrin tí máa sáré ṣe àlàyé alákọ̀ọ́kọ́ tẹ́ bá ọgọ́rọ̀ sí gbọ́ ayà wa ó ní yá àjúwà lẹ́dí na àmọ́nù mú pẹ̀lú olùgbàgbé kọlọ́pẹ́ yá àjúwà náà ó pèsè ṣe ayọ́ ànàásù ewúrẹ́ hmm, ayọ́ ànàásù èyí tí ń sin ọ̀ṣun òṣogbo òṣogbo láwàáyàbì èyí tí ń sin òkè ìbàdà tí ó ti kó láàárọ̀ iná ara ayọ́ ànàásù ṣùgbọ́n bá jẹ́ ayọ́ àlẹ̀dínà àmànú ìtọ́lọ ń fẹ́ paláṣẹ yóò tẹ́ kí ni o yóò tẹ́ tí ẹ̀ àtàrà àlámà rí àwa mùmìnì òun ni ọ̀rọ̀ wùlátùlùmọ̀ ẹlẹ́kejì ọlọ́run ní àtíhù lọ́à ọlọ́run lo àtíhù ẹ̀tẹ̀lé obey follow ó lò ń bí ọlọ́run wá àtíhù rọ̀ṣúlà ó tún lo àtíhù níbi ànábì sallallahu alaihi wasallam nígbà tó wá débi ẹlẹ́ẹ̀kẹta ọyọ àtíhù kú ó ní wàhúlì amúrí mẹ́ńkàn ẹ̀tún máa tẹ̀lá àtíhù yẹn náà lọ́lọ́ bá ń lò bọ̀ ṣùgbọ́n ọlọ́run rí mọ́ fún ẹ̀ àwọn àfáà sálàyé tọ́fà yìí ti sàlàyé ẹ̀yẹ wọ́n nítorí wípé tọ́ àtúlọ́yì tọ́ àtúnmọ̀sẹ̀kílà títẹ̀ láti ọlọ́ títẹ̀ láti ẹ̀tọ́ dájú òní ọ̀ranyàn ni kátẹ̀ láti ọlọ́ kò sì gbọ́dọ̀ mú rújúrújú kankan dání a gbọ́dọ̀ máa jàáyàn ẹni tó bá jàáyàn yọ́kẹ̀ ní ṣèfìrí lọ́dọ̀ ọlọ́ni wà á bí rọ̀súùl títẹ̀lé ànábì sallallahu alaihi wasallam

àṣẹ fi tọ́ àti láì wà fi tọ́ àti rọ̀súlì yìí tọ́ àti wọn kọ̀ wà mùsùlùmí mọ̀ alákọ̀ ni agbẹ́kọ́ kankan lọ́rùn ni kí la gbẹ́kọ́ lọ́rùn títẹ̀lé tọ́lọ́run àti títẹ̀lé tànájì sallallahu alaihi wasallam torí pé èèyàn ni wọ́n láìsú bí màá sùn míì àwọn aláṣẹ wa èèyàn ni wọ́n àjọ ń jẹun ni àjọ ń mumi ni àwọn lè ṣàfiṣe títẹ̀ láti ẹ̀wọ́n lè jù wá lọ náà ná ẹ̀tì rántí ìkan nínú àtọ́sẹ̀lẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam sàádọ́dà nàbí sọ lórí ogun tó ẹlọ fẹ́gi wá àáfà kálọ fẹ́gi sọ́tàkùtà lọ sọ́tàkùtà sọ́tà àkótọ́lọ̀ fọ́tà àkótọ́lọ̀ ṣùgbọ́n kónú ẹ̀ kónú bó kónú ná nígbà táà ń ṣe ìsìláàmù táà fẹ́ wọná tí wọ́n wá ní àwọná látàyé ṣìṣẹ́lìyàn wọn àkónú ná ibi títọ́ aláṣẹ́dé wọ́n ṣe kí ni o wọ́n ṣe nígbà tó forí gbá tọ́rà méjì tọ́wà mùsẹ̀kìlátánì tọ́rà àgbẹ́ tàbí àtọ́forí gbá ìjàmọ́ àti náà ṣe wọn àtìlá láṣẹ ń bẹ̀ẹ́ ìyẹn làwọn àbáṣẹ́ ní pé ọlọ́run àti wú fún òníbi amúrí torí pé kèése tọ́ àtúnmù tẹ̀kílà kèése kó lè dádúó 100% yóò dúó ní tí ó gbára lé tọ́lọ́run àti títà ní wa Muhammad sallallahu àwọn àfáà ní yẹn jẹ́ kọ́kọ́ yé wa wípé á láwọn kan nínú wa tí wọ́n máa darí àwọn wá ni wọ́n wá fún wọn sí méjì wọ́n ní al-ulama wal-umara al-ulama wal-umara bàbá sọ́lẹ̀ àlùfèmí mọ́ láìkì àlàyé wọn pọ̀ bàbá fún wàhúlù amúrì mi ń kún wọ́n fún ní àlàyé tó jẹ́dò mọ́kẹ̀fẹ́ kàdà rẹ̀ láti nù tíra wọn ni sabani zakarọ̀ alùlẹ̀ẹ́lì annahum kisman alùlàmọ́ wàlùmọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n ti sàlàyé fún wa pé àwọn aláṣẹ tọ́lọ̀ ní a máa tẹ̀lé wọ́n pín sí méjì àwọn onímọ̀ wàlùmọ̀rọ̀ àti àwọn adarí àwọn adarí tọ́jẹ́ pé àwọn ni wọ́n máa ṣètò ìlú bàbá ní kò lè gbọ́ mi yé amẹ́lòlòlàmọ́ wùlátù umúrì mùsùlùmí náà fi bàyánì ṣẹ́rìí wà tàlímì ṣẹ́rìí wà ìdáyàtì kọ́lìkì ìlàlẹ̀ hákì sẹ́rẹ̀ wọn àbá àwọn oníṣẹ́ tí wọ́n lọ́tọ̀ ṣùgbọ́n pọ́blẹ́mù bá níbi a ní pọ́blẹ́mù méjì tó ní pọ̀ lórí ọ̀rọ̀ àfà pọ́blẹ́mù mélòó jẹ́ wọn tó jẹ́ fundamental problems sàlàáfà order blood of one ta ní kí ni o ọ̀dàrú nàìjíríà kí sì fi sí àpá ọ̀dàrú tẹ́lẹ̀ ilé ìdìbò sọ kò sí pọ́lẹ́wọ̀n mímọ̀ pọ́lẹ́wọ̀n méjì ta ní nàìjíríà mọ̀ ta ní ń jà àpá tí n bá ti lè wọ agbádá ńlá tí mo ní àwọn ajá náà sùn 200 tẹ́mi náà máa ṣe wáàsí tẹ́gbẹ́ máa ṣe wáàsí wákàtí mẹ́ta wà láì ilé orin méjì náà máa ṣe ìwà máa dùn gbé wà kọ́ àbá ajáná sí i tó bá wí àárín yẹn wà kọ́ọ́là alógún sọ pé wà kọ́ọ́là ó tó ń tó wí wà kọ́ọ́là ìwà tún kọ́là bí ọ̀nà méjìlá Allahu Akbar Allahu Akbar àfáà lọ́dọ̀ wá sí àfáà lẹ́tọ́ bá lè fi aláǹgbà tó lè máa pa adán rí pọ́n káàkiri tó lè jó nǹkan tó yẹ pé tó ọba ṣẹ̀ lónìí àfà ọ̀la ọmọ orúkọ àwọn èèyàn má bẹ̀rù àfà lọ́dọ̀ tí wá ń bí àfà alẹ́ tó jásí pé yóò so kọ ọmọ yóò so yìgì yóò kírun sókùlá yóò gbowó àpò yóò dà wá kà àfà lọ́dọ̀ tí wá sincerely yóò wà láìkèsí láti yẹpẹrẹ nìkankan tó bá jẹ́bi tí àwọn onímọ̀ wà irú mi ò tẹ́ sí máa sọ̀rọ̀ irú mi tẹ́ sí máa sọ̀rọ̀ ní máa jókòó táwọn àbá sọ̀rọ̀ ṣùgbọ́n bí a tó wá di pé tó ìlú kan olójú kan lọ́wọ́ àmì olú àwọn afọ́jú òun náà sáré pé kámọ̀jẹ̀ tó gun ọkọ̀ jù tán òun náà wà máa gáàjì ọ̀gá àkótó ń bẹ́ẹ̀ o ṣe kò òun náà ṣe kí ni o kò tó ní ìran dáadáa ṣùgbọ́n òun sàti ẹ̀tọ́ bẹ́tà ṣe lọ́dọ̀ wá bì pàápàá ní Ramadan orí máa ń fọ́ ọ̀yẹ̀ tí ẹ̀ bá ń gbọ́ rédíò program ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ṣe rédíò pẹ̀lẹ́díò program wà láì wọn àtó ṣe àwọn tó yẹ kẹ́jọ́ ibi ọmọ bíyàn wọ́n ò kó lè ṣàkùrá nì dáadáa ẹ ẹni tí ó gbé kí ó tó tó pè ọ̀tọ̀ ní pé mọ̀kárì jù gan ètò ẹ̀kọ́ fún fásíà tó mọ̀ ní ó fún ètò ẹ̀kọ́ fún kẹsàn ètò ẹ̀kọ́ kápọ̀ sọ mọ̀kárì jù àfà ládàládà ìlú ní ọ̀ka àwọn àfà tó bá ti lólówó àbúlóṣèlú kan tí ọmọ sọ́ṣọ̀ ìwọ̀n náà ti dà àfà alùlámọ́ àrọ̀bàníyùn àlàámìlúnà bí ilmi táà bá ń sọ̀rọ̀ àwọn onímímọ̀ àwọn onímímọ̀ tí wọ́n jẹ́ ni ọlọ́run tí wọ́n jẹ́ dò nínú mọ̀ tí wọ́n sì lò mọ̀ wọn kèétú sí gbogbo àfáà náà láàmù sọ pé ọlọ́ni àtẹ̀lé àfáà sọjá sí pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ bó ní station kan bẹ nìbàdàn sáti kó àìmọye àwọn àfáà wà tá máa ṣe prógámù yẹn lálẹ́ wẹ́ẹ̀sì tó tó di pé ẹni ẹni fọ́gbẹ́rún pẹ̀lú fọ́mà gómìnà lọ́yọ̀ọ́sì ìgbàkọ̀wá kan àfáà wọ́n ti gbé àfà àtàwárí wà láì ó sì mọ́ ọtí wà bá wọn ní àfà àwàlẹ́nuṣẹ́ wà bá ṣe ìpáwọn fún ẹgbẹ́ àwọn náà máa rìn káàkiri wọ́n máa wá ń jẹun kí àfà ẹnuṣẹ́ wà bá wà inú yẹn rọ̀fọ̀ wà láì wọ́n sọ pọ́bílíkì ìbá ìlú ojú gbogbo ayé ń bọ̀ ẹ sì ló fẹ́ wà bá wa ẹ mà wá fẹ́ wà bá ń fẹ́sẹ̀ yìí kí ló fà àfà àfọ ojú ara ìyàwó ẹ̀ ó fi ṣe nǹkan ìyàwó wá ń rù ìyàwó wá ń rù bí ìyàwó ṣe gbé lọ sí kọ́kọ́rọ́ alátẹ̀rẹ̀ program kọ̀ọ̀tà máa ṣe níbàdàn ní alẹ́ wẹ́ẹ̀sì àìmọye kéṣìṣì àwọn àfáàtà àwọn pásọ̀ tàbí wọ́n rédíò program yẹn tẹ́bọ̀ pé nínú àwọn tó kọ̀rọ̀ sí náà lóyún àwọn ti di so-called religious leaders a ní true religious leaders and the so-called religious leaders àfáà tí mu tí ń fọ ojú ara ìyàwó ẹ̀ tó fi ṣògùn tí yàwó fẹ́ẹ̀ rúta èyí lẹ́sọ̀ pé wà orílẹ̀ amúrí mi ń kọ́ nígbà wọlé ni wọ́n bá yé jẹ́rú àwọn bá ń kọ́ bàbá ní iṣẹ́ tí wọ́n ní pé àwọn ni àlàyé òfin ọlọ́run àwọn ni wọ́n máa kọ́ àwọn èèyàn àwọn ni wọ́n máa darí àwọn èèyàn ìlàlẹ̀ hákì lọ síbi òdodo àfáà nípa òmùwù látún ìmọ̀ fi hazard jáde lábala ń tọ́bá ní í ṣe pẹ̀lú òdodo ẹ̀sìn iṣẹ́ àwọn fi dọ́bùtìl amúnì ẹ máa wò kan o nàìjíríà nìyẹn ọ̀rọ̀ security wà láì èèyàn máa ń bàjẹ́ pẹ̀lú pé èèyàn láìpù èèyàn ò ní ní nàìjíríà nígbà àwọn sàádé kan bá wálé ayé sábà wọ́n wọ́n mọ̀ dó sẹ́ẹ̀rí kò lùdú pé àwọn kan bẹ lábẹ́ rẹ̀ ẹ bá wọn sẹ́nitọ̀ kan sọ ní áùsì ìjọ kan báyìí nípa ọ̀rọ̀ Jos Plateau pé wọ́n lọ tírẹ́nì àwọn 300 kan láti Israel má gbọ́kẹ́lẹ́ kírísì lórí fídíò pé rìsáàtì àwọn fi hàn wọ́n lọ tírẹ́nì wọn lórí mọ́sẹ̀ ń pààyàn 300 wọn kó wọn Plateau nìkan sẹ́nitọ̀ lọ sọ bẹ́ẹ̀ sẹ́nitọ̀ Nàìjíríà àti kírísì dẹ́hùn YouTube àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé àwọn kan sponsor wọn kèése Nàìjíríà jẹ́ wọ́n máa yàn apá gidi wọ́n sì nìbọn ṣe pààyàn kọ́lọ̀ mẹ́jẹ̀ wọ́n wà ní olùwà àfà wọ́n lè wà ní àwọn torí wọ́n ti tírẹ́ẹ̀nì wọn ó lè jẹ́ èèyàn méjì ní wọ́n pààyàn tó wọlé láàrin 30 minutes sọ́sì kópa gidi fún àtàwọn nǹkan tí wọ́n lò tí èdè ẹ̀sẹ̀ tí wọ́n mọ̀ gbé kí ó lè mọ́tò kékeré lọ tí ó wà lára wọn ó lè jẹ́ pé inú ìwé lásán wọ́n fẹ́ ìrìnmọ́ pé poison lọ wà bẹ́ẹ̀ tèbí they were specially trained ṣùgbọ́n sí iná tí àwọn wùláàtùlù wọ̀ tí wọ́n bá sẹ́ẹ̀tì machinery ẹwọ Nàìjíríà ní ìsìn nínú tí Saudi Arabia máa ń lò àtàwọn olùbí kọ́tọ̀ òun lọ́rọ́ sí tv camera tí kankan bá ṣẹlẹ̀ àfà the next twenty four hours wọ́n mẹ́rin tó ṣe wọ́n jókòó tì ní àárín gbogbo tẹ̀lẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ láàrin ni wọ́n wò ṣùgbọ́n Nàìjíríà ẹ̀wọ̀ ọ̀rọ̀ jáàmù lásán <laughs> ọ̀rọ̀ jáàmù tọ́lọ̀ ọ̀tẹ̀fẹ́ so olóyè dé lẹ́sàn-án rẹ̀ nínú one point nine tẹ̀lẹ́sẹ̀ jáàmù seven hundred náà wọ́n ti kọ́ mu wa pé wọ́n cheat olóyè dé ní wọn ọ̀mọ̀ pé àwọn ti kọ̀nẹ́ẹ̀tì kìnnìyàn mọ́ sísẹ́mù tọ̀dọ̀ àwọn lábùjá inú nǹkan tí wọ́n wá ń ṣe ẹni tó ń jẹ́kùn ló ní fíńgà ìkíní fíńgà tilẹ̀mọ́ pé fingerprint yóò ti jókòó sí di system yóò ti tẹ̀bẹ́ pé kọ̀mpútà ò ti àfẹ́ẹ̀tẹ̀ yá àti bí ẹ̀kọ́ lọ ọ̀tọ̀ sẹ́m olówó ẹni èsì rògbò ní amọ́tọ̀ àbí àmọ́sùn ni ìgbà tí ọba wọlé wá àwọn machinery kìí ṣe kí ni o na wọlé ó ní our system will have told us the one who came in was not the one who left gbogbo ẹ̀nà lílọ̀ wọ́n wá rò pé àbájẹ́lò lóyè lè ní wọ́n wọ́n pé technology ó ní work of technology ò ní ìlú oníwọ́n ìlú ìsọ́ ti jáàmù ní àbá wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó olè ẹwà máa wò ó tà sọ nípa pé àwọn òwúlá súnkà kẹ́kọ̀ọ́ lè ṣe yùn kí bá kọ́ ti gbogbo ṣùgbọ́n àwọn tó bá ń darí ìlú ọ̀rọ̀ amno security

wàláì mo bọ́rẹ̀ tó jí orí ìmẹ́kọ́ títí ìkẹwẹ́ mi lára inú ọdọ̀ ọ̀fúrí atọ́fẹ́fún sẹ́rígbàtí àìfún ọ̀pọ̀kẹ̀ fúnra pé ara ẹni nǹkan mi nǹkan kan tẹ́lẹ̀ sẹ́rígbàtí wàláì bá mo rí lẹ́yìn báyìí o nígbà tí ìbí ní kí ìfòdà báyìí ó ti pòórá wàláì kò ní tọ́ sọnù táyé ìparẹ́ ìlérí mọ́ ìgbàjọ́ gbèdà sí àmọ́ torí pé kò sí àmúnù káàkiri bá nù ní èèyàn kẹrin ìrìnàkàn wọn nìkan àìbẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ sàlẹ́gbà ìwàlẹ́ wọn ojú ẹsẹ̀ wọ́n trace ẹ̀nà crisis camera ní ìsìn gbogbo bó ṣe wọ́n kọ̀rọ̀ kan bó ṣe wọ́n òbí kan wọ́n ṣe kí ni o àfà wọ́n fà jáde ṣùgbọ́n bàkàrọ̀ pé mo tún bẹ̀rẹ̀ kẹtọ́jọ́ ọlọ́pàá ó ní ẹni sáà máa ní káwọn tíráàkì ẹ̀ náà ó ti kún sọ́nà méjì ní ìsìn nígbà míì wọ́n sàfóònù yẹn ojú ẹsẹ̀ wọ́n ti mú kó nàìjíríà nẹ́tíwọ́ọ̀kì nàìjíríà ní pé kí ni o kò ní lè kọ́fà rẹ̀ ìgbà míì dẹ̀rẹ̀ àwọn mọ̀mù ló mú ó ń dín gba kádàrà mo tó àdìpọ́ náà ti lè flash ah ibo ti máa rí fóònù tó ti flash ẹ̀yìn ní ìdí fóònù mọ̀ ní tọ́wà náà ẹ̀gbẹ́ ní kéde òun ní kókó

bóò ni security ètò ààbò ó ṣe nípọn wàhìmọ́ yàtù ṣẹ̀ríà bóò làwọn èèyàn se ní máa bọ́ gbá ṣẹ̀ríà lójú bóò náà se ní máa mutí bóò ni mo se ní máa ṣe sìnà bóò ni mo se ní máa gbé cocaine táà bá ti pé lóòótọ́ láti báwọn kan padà yọ lórí ikú nàìjíríà máa ń fi cocaine bọ́nú ẹ̀rù àwọn yàtọ̀ sí ìyún àwọn ọmọ nàìjíríà ń fi cocaine ẹ̀rọ àwọn cocaine kan sọ orí ẹ̀kalẹ̀ lọ́rùn rẹ̀ kan sọ orí ẹ̀kalẹ̀ fóònù kìíní ọrùn ẹ̀ ṣùgbọ́n torí pé nìyí ọ̀rọ̀ ti rú síbẹ̀ fún láwọn kan ti kọ̀ wá ní jẹ́kẹ́ ìyàn ọmọ talẹ̀ ní eré ni ṣùgbọ́n táwọn bá kọ̀ fáwọn ìwà láìwọ̀n àti wọnú ẹwẹ̀ òun ló gbé ẹjẹ́ wọn sórí ẹ̀kú lọ́rùn torí pé wọ́n gbọ́dọ̀ ṣẹ̀ríyà ilé láti ń gbé kókè àwọn èèyàn ọmọ máa ṣe ti mú kókè yẹn wọ́n máa bìí èfù náà lù bọ́ọ̀lù jáàbù tó ti wà láwùjọ ìjáàbù ọwọ́ àánú rédíò program tí mo rìkọ́ọ̀dù bá dà ní torí mi ọmọ yọ kò ní wà láì part one two three mo ti rìkọ́ọ̀dù ẹ̀ ọ̀rọ̀ àdáàbù yìí bá mo wá fọ́kọ̀sì lọ́rọ̀ jáàbù rẹ̀ pé kí ni jáàbù fẹ́ kí ló fi ń ṣe yín sáwọn ọmọ tó ń rìn òòrùn ilọ́ yẹ kó jáàbù àbáwọn ọmọ tó bẹ́ẹ̀ ṣe tọ́lọ́ ọkà mi ní wò ní play rẹ̀ ọlọ́sàdẹ̀ wọ́n play rẹ̀ part four rẹ̀ wà láì nítorí kọ́ọ̀dù láìpẹ́ nítorí part five mo ti múra alẹ̀ torí pé tí wà lẹ́lọ́dọ̀ mi èyí in my private school tí mo ní ní mo fìlú náà school àwọn tọ́mọ sùkú mi o lè rí student mi kó lo small ìjàbù yìí lè padà lọlé máa lè lọlé pé èyí èsè ìjàbù ọkẹ̀ ṣe kíní kan pé kó fi bo skọ́skọ́ ni i'm waiting for a day tọ́mọ mi obìnrin ọ̀lọ́ ṣe lọ tí yóò lo nìkọ́ọ̀bù tọ́lọ́wọ́ ti jẹ́ kémi náà lẹ́nu ní nàìjíríà tí màá wá gba sáà bíi seventy báwọn olè ṣe gba sáà sẹ́wọ́ntì pé wọ́n kówó òlu jẹ èmi ọ̀wà gba sáà sẹ́wọ́ntì lórí pé àwọn ọmọ mi ò lo nìkọ́ọ̀bù ní law school tọ́mọ mi náà wà á àchífù nìkọ́ọ̀bù bí àmọ́ sáàfì lọ́sà ti àchífù kíni o small cave kìí ṣe ìjáàbù small cave ìjáàbù kíni small cave ṣé ìjáàbù gidi lè yí tọ́mọ èyí ó ṣe jẹ́mọ̀ tó rí gbáyọ ọmọ tẹ́mọ̀ rí sáṣọ rẹ̀ ṣùgbọ́n it's an achievement kọ́lọ̀ ọ́ta ọmọ yẹn lásán rí afá àwọn ìjọba ara tí wọ́n máa ṣe ìmáyàtù ṣẹ̀ríà bóòlòbí ọlọ́run ṣe ní ráre wọ́n mọ̀ dáàbòbò ẹnìkan wà fẹ́ iṣẹ́ dọ́dà ẹni ọlọ́fárùn-ún rẹ̀ sínú bẹ̀ ṣé yọ́ pa ìbọn mọ́rùn bẹ̀ ni àdírùbọ̀ ó gbò sínú ọta àbọn ní ọba fẹ́ bùlà kí ni bá tan ọrùn gbọ̀n pẹ̀lú mọ́ jẹ́mọ̀ sóyé wà ìlìsáàmù náà bí ha ara tí wùlásùlù alìkùmọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn adarí ara táwọn ọmọ ṣe ni pé ẹlòmí ọ̀fẹ́ ṣe tọ́lọ́hun fẹ́ẹ̀ bá dìdà pẹ́ra kan ti àwọn kan dẹ́jọ́ gbé dàrí kìámọ̀ wọ́n fà gidi wọn lọ́nà àgùdà náà àwọn tó jẹ́ pé ìjọba lọ́lọ́ ń lò sábà fún wọn nìyẹn wọn ọ̀bá ya tọ́ọ̀gì ṣùgbọ́n wọn ò free ìjọba jẹ́ tó wọ́n pé kí lọ́lọ́ fẹ́ ṣe ọfẹ́ ṣe súná ọmọ ẹ̀hán kírẹ́sì ọtí mẹ́jọ kò sí tọ́jọ́ kánò ní ìsìn àwọn ìsìn àwọn tó bẹ̀rẹ̀ àwẹ̀ pé ẹn tó bẹ̀rẹ̀ jẹ́ mùsùlùmí tó dàgbà táwọn ò rẹ̀ sí pé bọ́yá ó ní medical issue àbí ìkìtọ́ bá jẹun kí ẹ̀ ta nínú àwòrán tí ó ti yẹ kó ní nìyẹn àbá àwọn èèyàn gbáwẹ́ ẹlọ dáwọn àdúgbò ní àwọn àgbàlagbà fi ah wà láì gbogbo nǹkan lò kò ní ọ́sà o kò ní ìkẹta ṣùgbọ́n ó ti wà bí tẹ́lì oúnjẹ pé ah wà láì òun ò lè ṣe kó wọn mọ́ jẹun ìjọba ẹgbẹ́ ọ̀pọ̀ pé o èèyàn jẹun o o ó tó bẹ́ẹ̀ kọ́ jẹun o sẹ́rọ̀ kẹ́tẹ́ pé ìbá jẹun lọ́sàn ìjọba ní òjò ọ̀jẹ̀ wà láì lọ́wọ́ àbìjẹun náà alákàrọ̀ híyàtì náà ọ̀tẹ́ lọ́rùn ṣùgbọ́n náà ń lo ìjọba fún ìlìzáàmù náà sì bí a àìsí ṣẹ̀rí à ọmọ tó fẹ́ lọ sùkú ìgbà máa sírílẹ̀ kìdì ìjọba ìrìnkì rárá kò sí dọ́jọ́ obìnrin olùjáàbù nígbà kan tí gọ́ọ̀bù lájá mi kọ́kọ́ jẹ lọ́yọ̀ sí ní fọ́ọ̀sù rẹ̀ jìmù rẹ̀ yẹ wà lẹ́yìn wá sí inú pẹ̀ ọlọ́mọdé fífi ní ọkọ̀ tìlú àwọn operation box gbogbo àwọn ọmọ tí ń sírílẹ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe báyà wà lẹ́wọ̀n bá ń kó wọn àwọn ọmọ bá ń lò dáàbò bó ti ẹ bàdé challenge ẹ níwájú ui ọjọ́ ìwóró agbo àwọn tẹ́kọ̀ọ́ ti ya wèrè gidi sango ẹ bà láwọn ọmọ tàwọn ọmọ fólì wọ́n bá aláṣẹ ìkan díẹ̀ díẹ̀ lé igá àyà àfà kọ̀láàsì wọ́n láwọn akẹ́jọ ọgbẹ́ ẹgbẹ́ nígbà tí sẹ̀rí àlẹ́bẹ̀ẹ́ torí ti yọ̀yọ́ sí ìsinmi jẹ́mọ́ sọ́rọ̀ sẹ̀rí àmì àníkẹ́ ẹmọ́ ìyàfẹ́wó ẹmọ́ yọ̀dọ̀ ọkọ ẹmọ́ra bí èèyàn gidi àwọn ọba dìkí ọba lọ smọ́smọ́ ah, ọba lọ challenge ọba ní gbogbo àwọn ọmọ pẹ̀pẹ̀rẹ̀ èpè nẹ́bà aráfin kan lérò ah, wọ́n lọ́pọ̀ bọ́ọ̀sì wá bọ́ọ̀sì wọ́n bí lánàá ni eh, wọ́n bọ́ọ̀sì wọ́n sí aláìsẹ̀ wọ́n ìdí ìsáwọ́ ọdún kò tó lọ ní pé yé tòun táwọn ọ̀pẹ̀sẹ̀ bọ́ọ̀sì wọ́n ti bọ́ọ̀sì wọn kálukú bá wọ́n bá bẹ́ wọ́n gbó wà láì fájẹ́ pé ìjọba àṣẹ̀rí àbá àkílẹ̀ sí ìṣeré ọmọ òde ó sì gbá ìyàlẹ̀ ọfẹ́ kó pírọ́ọ̀sì rà wá àwọn èsè mẹ̀lẹ́ká kó lè yóò dọ́rọ́bìn tí ó sì bẹ́tàrà ìlú ni mú

àfó ò ní ọlọ́pàá kò ní isba kò ní operation post àfá ní fasọ́rà lè áwù láì wújá wà lè áwù láì wújá àwọn eléyìí ní ojúkọ̀nà tí wọ́n tí wọ́n tọ̀ inú làwọn àfá bẹ́ẹ̀ làwọn adarí náà ṣe kí ni o wọ́n lójúkọ̀nà tí wọ́n tá a bá wò ní ìsìn àti ní èèyàn mélòó báyìí alùlámọ́ wà lùmọ̀rọ̀ bàbá ní tọ́bá wá rí bẹ́ẹ̀ nígbàtà àti rí báwọn pé ọlọ́run ní ká láwọn aláṣẹ àti ráwọn tó jẹ́ àfà àti ráwọn tó jẹ́ adarí iṣẹ́ ẹ̀tàwọn àfà náà òun ni kán máa ṣàlàyé ẹ̀sìn bàbá níkè wá sí kán máa ṣàlàyé ẹ̀sìn nìkan wọ́n ó tún máa pe ìjọba sákìyèsí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ sẹ́rẹ̀ tá ń sọ yìí à ń sọ̀rọ̀ àìdí situation là ń sọ báyìí wọn àìdí kí mọ̀ ń sọ báyìí síjọba tí ọ̀dẹ̀kọ́ náà ìṣẹ̀ lẹ́sọ̀ pé kọ́ máa gbọ́rọ̀ sáwọn àfà lẹ́sìn ìjọba ọmọ bí àwọn àfà àwọn ohun kan báyìí tí ò sí tọ́tàkù mọ́ súnmọ̀ kò sí tọ́tàkù afẹ́ ṣe nǹkan báyìí ń fẹ́ bá lè ṣe báyìí torí àdísì kan báyìí tọwá báyìí torí báyìí òkè àfà ní gbogbo àwọn tó bá jẹ́ àlọ́rùlámà wọn ò gbọdọ̀ dákẹ́ torí pé bí sọ̀lá ìhìm sọ̀lá hùlù ìtàmà táwọn àfà àbákilẹ̀ dá àwùjọ ṣe kí ni o àwùjọ ti dá ṣùgbọ́n táwọn àfà àbẹ̀lẹ̀ kọ̀rọ̀ tí wọ́n dẹni tí wọ́n ń gba bribe tí wọ́n dẹni tí wọ́n rò pé torí owó táwọn orí lọ́dọ̀ ìjọba wọn oníṣòro tó àwùjọ bàjẹ́ ìyẹn kún tó ń kó bá wa ní nàìjíríà lódodo àìsísí náà káà rọrùn lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n súnmọ́ ìjọba ní ilé sọ o tí wọ́n gbà we are as only mayor fi máa ń bàjọba sòdodo ni o ní sọ́ọ̀sọ̀ pé confrontational ìsọ ọwà wọ́n á máa rọrùn bí ah, ìmáàmù dẹ̀ sí kí ni o ẹlọ wà mọ́sálásí tán àmọ́ àwọn sáré pé àwọn tí ń darí ìlú wà bẹ́ẹ̀ wọ́n máa pírèsì wọn wọn ò ní ká máa pírèsì wọn ṣe tí wọ́n sọ yé ṣùgbọ́n wọn tí ó jẹ́ ká yé ọdá tán òfin ní ṣe kí ni o tí ó sì jẹ́ kọ́kàn àrẹ́kọ́ tí ó jẹ́ kẹ́mì ọ̀rọ̀ àwọn gbọ́dọ̀ lè sọ ọdá iwájú àwọn àwọn èèyàn torí bí táwọn lọ́pàá ìdíbi o ṣe é ráwọn ẹ̀rí tó wáyé lórí kásẹ̀ láwọn aláṣẹ nínú súnà ó ti lọ pọ̀ nínú àwọn mọ̀rọ́jù ti ń bẹ lọ́wọ́ mi bí gan ó twenty lọ ṣùgbọ́n lè kó ti gbogbo ẹ̀bí akíkó ti méjì mẹ́ta mẹ́rin márùn káwá síbi àwọn rí afọ àwọn Abdullahi ibn Umar ọlọ́ọ̀bá ni yọnu sí ẹ máa sàádé o òun wà láyé nígbà kẹ́ farabalẹ̀ tẹ́lá sàádé wọ́n gbọ́ nǹkan yé jù wá lọ ìlàsẹ́ máa ń sọ fún wa ẹ sọ fún wa pé àríná sálàfàkà fi hà talent tó ti kọ́ sọ orú ọ̀rọ̀ rádaràdà tó sọ yìí ta ló sọ fún ọ pé téèyàn bá ti síbi jẹun ó ti sẹ lọ sáàpù wa ní sálàfù ẹ̀yọ kan ta ló sọ fún ọ pé nǹkan báyìí bó ṣe rí rè fún wa ní sálàfù kan jẹmọ́ ara táwọn àfá àfi máa ń gbé àwọn èèyàn lẹ́nu sọ̀rọ̀ ní ìyẹn ẹ̀yìn òun kẹrìnrún nítorí ẹ̀rí báyìí ókè ìwọ lọ bẹ́ẹ̀ yé àwọn ọmọ tó àgbẹ̀bí lọ ìwọ lọmọ kéwùjù hàn lọ sàbí sọ́gbàdì ìsìwá gan ọsọ báyìí ajẹ́ pé wọ́n mọ kéwùjù lọ ṣèbí wọ́n lọ́pọ̀ wà lùdàn náà ṣáájú wọn ọ̀sọ́ orí rẹ̀ kọ́ ọmọ lọ bórí ẹnu jáàmù náà afá ọ̀rọ̀ ẹ̀sìn wà ìdídì kẹyọ̀ wà fẹ́ ní kẹfù wà láì torí pé àwa káàlẹ̀ sí ọlọ́run ló ṣe kí ni o ọlọ́run ló ní Abdullahi ibn Umar ẹ máa wọn tó gbọ́yé o àwọn nǹkan tó gbọ́yé ń gbà fítínà rẹ̀ òun lọ́gbà àti kọ́kọ́ fẹ́ ká ìwá ó nípa nàbí sallallahu alaihi wasallam sọ báyìí muslim àsámúrù wà tọ́ àtù èèyàn tó bá ti jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọ̀rọ̀ àbídẹ́ ọ̀bá àbídẹ́yàn ló jẹ́ fẹ́lò mí ó lè kírun sí la lọ́dọ̀ ọlọ́kẹ́ ṣe mùsùlùmí torí páwọn téèyàn fi ń jẹ́ mùsùlùmí ti kúrò lára ẹ̀ ó kọ lásán ló kù anájà sálà ó lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn àlá alàlìmárì ìlì muslim àsámúrù wà tọ́ à ó fi dọ̀rọ̀ yẹn lórí ọmọ nìyàn tó jẹ́ mùsùlùmí o kọ́ máa gbọ́ ọ̀rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu kó sì máa tẹ̀ láṣẹ lẹ́nu they are two different things kọ́ máa ṣe kí ni jama kọ́ máa gbọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu kó sì máa ṣe kí ni kọ́ máa tẹ̀ láṣẹ wọn fi máa àhábà wàkàrà nínú nǹkan tọ́fẹ́ tọ́tẹ́ èèyàn lọ́rùn àti téèyàn ọ̀fẹ́ téèyàn kórìíra sẹ́ẹ̀pẹ́ nǹkan máa pín sọ́nà méjì ìmí ẹ̀jẹ́ pàwà láti ohun wá tí yóò ní ẹ̀hán ilé ni o yóò la èèyàn wà ti ṣubú lórí ẹ̀ ìlà ni wọ́n wà fún máa pẹ̀rẹ̀ wá ní ìtòkò táwọn aláṣẹ tán bá pàṣẹ ìyàpá ọlọ́run èyí ní tẹ̀ láti yẹn jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa wọ́n pàṣẹ pé gbogbo ẹ̀yin mùsùlùmí o ẹlọ́mọ fáàmùgbà yìí àti fáàmùgbà gbogbo ẹ̀yin mùsùlùmí ọ̀ràn èèyàn ní kẹ́mọ̀ jẹran ẹlẹ́dẹ̀ báyìí àti jẹ gbogbo ẹ̀yin mùsùlùmí àwọn ọmọ yín wọ́n gbọ́dọ̀ máa sí lálẹ́ wà sùkúrù àáfà àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ torí pọ̀ tako kí ni òfin ọlọ́ bàbá sọ́lẹ̀ àdùfẹ́ mi torí ilé ká ọgbọ̀ ọ̀rọ̀ wọn tán bí wà láìpọ̀ fẹ́lẹ́ bá ìrò gbàsíkò ọmọdọ́lọ̀ bá nílé kà mẹ́ta wọ́n ní torí pé aláṣẹ fún rẹ̀ òun náà tún ní aláṣẹ kan lókè sálálẹ́sẹ̀ ìjàmá Allah aláṣẹ òkè lọ́wọ́ sọ fún wa pé àṣẹ mi ìní gbogbo onímọ̀dọ̀ padà sí kí ni o lọ́pàá ìgbà náà záàtùn fi ṣe yí fárù dúrù ilà lọ́yí wà rọ̀sùlì sẹ́ẹ̀kiri bá ìdí ọlọ́sẹ̀ yóò àti ìwúkò nílùú ilẹ̀ amúrì tó bá payé láṣẹ ìyàpá fàlà á wà látọ̀ à kò sí tí wọ́n sọ kò sí tẹ̀lé tó ń ti pé àwa gbọ́ àtẹ̀lé òun náà àtúgbọ́dọ̀ làfáwọ́ bọ́ọ̀lẹ̀ tẹ́tọ̀ fanàkì lọ́lẹ́sìn àtúgbọ́dọ̀ dáwọ́ àlàálẹ̀ náà nígbà bá débẹ̀ á sàlàyé àti ẹbá tó wá wò nínú àdíìsì ni àbúlá máa torí nígbà tó ti báwọn nǹkan kan ṣẹlẹ̀ ó lóhun tó ń gbọ́ ó ní kúnnà ìdáàbà yáàna Rasulullah sallallahu alaihi wasallam alásàmù ìwà tọ́ a yẹ̀kúlù lánà fíìmà ìsàtọ̀ àtọ̀ fíìmà ìsàtọ̀ àtọ̀ ó ànàbí ọ̀ àmọ́sọ báwọn pé níbi tọ́lọ̀ ń bá ní ẹ̀kápá làwọn àfáà ṣe máa ń mú wá pé ẹni tó bá jẹ́ olórí tó fẹ́ kán pẹ̀ lóhun kọ́yà pàṣẹ èèyàn lágbára rẹ̀ kọ́mọ́ pàṣẹ èèyàn lágbára kọ́mọ́ jà sí pé wà lọ́wọ́ mọ́ ṣẹlẹ̀ nínú kíní inú òní kí n fi mọ́ bá ń torí àsìkò ibi tá lọ́pọ̀ ní kòkó dáwà ní ìfìmí náà ìyẹn ló wá àwọn àfà ń pé tá a bá ń

nínú kọjá sí pé àṣẹ táwọn olórí pa ó se kò ń gé àṣẹ tó lọ pa irú àárín àmìtọ́ ọ̀ràn ẹ̀rẹ́ yìí níwájú àyè torí kò tòrò bí méjì ọlọ́run pàṣẹ rẹ̀ àwọn olórí náà ṣe o wọ́n ẹ̀ lè tètè lọ máa tẹ̀lé ẹlẹ́kejì nínú àṣẹ òun ni rúbi máa sí àṣìlá káwọn olórí ẹ̀sìn tọ́lọ̀ ọ̀fẹ́ ìjàmọ́ ìwé àrùn sáàtẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ ẹlẹ́kẹta òun náà ní kéde o káwọn olórí ọpàṣẹ bí ṣe ìhìn lẹ́ìsà sí ìhàmúrọ́nì wà láàánáàlú etí wọ́n pàṣẹ ààrẹ rí kùránì tó ní àṣìbẹ̀ àbẹ́rí àdìsí ààdẹ̀tùnrẹ́rì tó ṣe kéde o tọ́ta kò ẹjẹ́ fún yí lápẹẹrẹ ní ọ̀yọ́ state lápẹ̀rẹ́ ní gbogbo ọjọ́ thursday ní ìmọ̀tọ̀sún state o ọ̀yọ́ state every thursday aago méje sa aago mẹ́wàá gbogbo àwọn tí bá ń tajà gbọ́dọ̀ ṣe wáyé do èmi personally mo ní a kind of salvation for you oúnjẹ káwọn èèyàn oúnjẹ ọ̀yọ́ state gẹ́gẹ́ lùsì owó bẹ̀ fún àtọ́nà ìbàdàn àti kéńtọ́jà àwọn èèyàn máa ń wá láti ìkirè ìkirun ìwò igbó ọ̀rà èrúwà àwọn ìlú tó súnmọ́ ìbàdàn wọ́n ó jì kúrò náà lù wọn lẹ́yìn ṣubú yìí by seven seven thirty ti dé náà lù bàdàn wọ́n rajà ọ̀pọ̀lọpọ̀ wọn padà sùn kí n lo business dey mission àti case study àwọn èèyàn máa ń wá látàwọn wọ́n wà aráàlú ní bẹ̀rẹ̀ nìbàdàn èmi náà yẹ pa àsùkú mi kọ́ lọ bá ara wọn kankan wá bẹ̀rẹ̀ ń jọ kan bó jẹ́ àìkó nínú tọ́ọ̀gù ìyá yẹ pa fẹ́ẹ̀ dé bí àrà ń fẹ̀ bùrù tó dé kí lọ́sẹ̀lẹ̀ olóhùn débẹ̀ kò kẹ́ẹ̀ lóko níbi wọ́n ní àwọn ṣe wáyé àwọn òwòrán ṣọ́ọ̀bù wọn mú àwọn aago mẹ́wàá lù báyìí gbogbo àwọn tó ti áǹgàrà àti látàwọn ẹ̀bí tí wọ́n sọ yìí kájúkú kẹ̀ ya wọ àwọn ṣọ́ọ̀bù ọba ti fi wọ́n jà èmi lẹ́kọ̀ọ́dá lọ aago mẹ́yìn ó ti dé o sẹ́wọ̀n ká ìlẹ́lẹ́ lé sí ṣọ́ọ̀bù o ẹ wo iye owó tí wọ́n ti lùsì láàrin àsìkò yẹn ṣùgbọ́n ìjọba ń sẹ́pàṣẹ nìyẹn àtò bẹ́ẹ̀ ká sọ pé kí kámọ̀ ṣe wáyé kámọ̀ ti sọ́ọ̀bù sọ́nà ní kámọ̀ sí nígbò láti ṣe wáyé kámọ̀ sọ́ọ̀bù jọ tọ́nù sí àbá ọ̀jẹ̀yìn rẹ̀ ọ̀tẹ̀ láwọn olórí òní sí sọ́ọ̀bù rẹ̀ ọwá lè kó ló lè kó lọ sí ìlú mi òkú òkú nàìjíríà kọ lọ sí ìlú èbù bẹ̀bẹ̀ pé ìlú tó ti pàtẹ́ yẹn lọ bá wà òní choice torí pé kámọ̀sì ṣọ́ọ̀bù wà lẹ́kọ̀ọ́ takùtọ̀ lọ irú ẹ̀rí wáyé sátidé kọwàá ní tíbọ̀ lọ́wà ní òkúra ní èmi tí màá ṣe wẹ́dì lónìí ìwọ́ ọkọ̀ ìyàwó wà lẹ́gbẹ́yẹ̀wọ̀n lóbi lọ́sẹ̀ ní káìrẹ́ má lágídí were o ah ọkọ ìyàwó èmi ni ndị tó èsì mi ẹ̀yìn mo sì travel ní o wakati mẹ́ta nìrìn àjò mi ṣé wàá ẹ̀sẹ̀ kúrò nílùú wa ní sẹ́ẹ̀nì kan kan ká parí yìí láago mẹ́rin kọ́ ọ padà délé pẹ̀lú ta e ti o ti mi pa ẹdí má pẹ̀lẹ̀ owó ẹ̀nà wà ní ìsìn àwọn owó kan bẹ̀ta máa ń san nàìjíríà irú ẹ̀dọ́ mẹ́gbà driver's license sẹ́mi yóò sàn fẹ́lẹ̀ ọgbà international passport kọ́wàlìkì níbo lọ́wọ́ àánú wọn àdìs pé kí èèyàn máa fowó tó tó bá ìgbà àdèdèrè àfà òní <laughs> kọ̀gbàgbọ̀ yé ẹ̀sìn ṣe bá fẹ́ tó pààyàn àárín tó takò ó kí ló takò pé ìjọba ní owó ìrámọ̀ ti tó lùṣe o tẹ́lẹ̀ lẹ́tí international passport kí ló ní kó olóta lábàásọ̀ tí náà ní ṣẹ̀ríà ẹ̀wọ́n torí pé ẹ̀fẹ́ lọ sí ájì nǹkan à nínú ṣẹ̀ríà ò lè rìn lọ sí ájì ó lè rìn lọ sí kìtì ó lọ sí ájì ọwọ́ fẹ́ lọ yí ní ẹ̀gbẹ́ ah wà láìsáwọ̀ lórí pẹ̀lú ọtakosúnà kọ̀ ọtakosúnà àfà ìta àbá ti rẹ́ẹ̀rì tọ́tapò àbí sósọ̀ táwọn olófin aláṣẹ bá pa àáfà alágbọ́dọ̀ tẹ̀lé wọn torí tá àbá tẹ̀lé wọn wàhálà ni ó ni ní lọ bá tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá wo àwọn tó tún rọ̀ mọ́ mímọ̀ tẹ̀lé àwọn aláṣẹ àti mímọ̀ gbọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu afá ní kọlọ ọgbọ́yé a tún rí ìjìmá òlùwú mà aláwùjú bí tán á ti wù láti lò mọ́ ìpanupọ̀ àwọn onímímọ̀ ìpanupọ̀ kíni o àwọn onímímọ̀ níbi pé aláwọn tí wọ́n bá jẹ́ olórí ká máa tẹ̀lé àṣẹ wọn nínú àwọn tí àáfàá kó ọ̀rọ̀ wọn wá níbí ọ̀rọ̀ pọ̀ máa ń kẹ̀kọ́ bí adé méjì àbí mẹ́ta torí àsìkò alhafiz ibn hajar al-asqalani alhafiz ibn hajar al-asqalani rahimahullah <clears throat> bàbá yẹn sọ nínú fatul bari volume 13 bàbá ní nínú nǹkan tí ó dé sí bọ̀ wa tó dé ọ̀dọ̀ wa ni pé wà ajima alìfòkọ̀há aláwùjú bí tọ́ àti sùlùkọ́ wọ́n ló ti dọ́dọ̀ wa pé ọ̀rọ̀ èèyàn ni ẹgbẹ́rún tẹ̀lú al'amir báwọn afọ́ àti máa ń lò níyẹn ìtumọ̀ kan náà wọ́n lè pè àbí al'imam sábà ti lo o àbí olóòtítẹ́ ìdìbò afẹ́ tọ́bẹ̀ ilé jẹ́ sultan tọ́bẹ̀ ilé jẹ́ aláṣẹ fún àwọn mùsùlùmí ọ̀ràn yẹn ní agbọ́dọ̀ tẹ̀lé alimamu Nawawi rahimahullah nínú sẹ́rù sọ́yù muslim àwọn náà tó sọ bẹ́ẹ̀ wọ́n ní ajima al-ulama bàbá ibùn ajá àwọn ló fuqaha sábà ló fuqaha àwọn àfá àtẹ́gbọ́n nǹkan yé tí èsì pọ́rọ̀ kékeré ọdá àrùn ajima al-ulama aláwùjúbì <clears throat> àwọn ní sẹ́rí gbogbo àwọn onímọ̀ ẹnu wọn kò aláwùjúbì tọ́ àti ìmọ̀rọ̀ ọ̀ràn yẹn ni ká máa tẹ̀ láṣẹ àwọn tó bá jẹ́ àwọn àmìrì àwọn aláṣẹ aláṣẹ fi gẹ́rì máa síyà ẹgbà àfàṣà ti kọ́ọ̀sì yẹn fún fi gẹ́rì èè e. fi gẹ́rì máa síyà níbi tí ọba ti takótọ́ lọ níbi tí ìbá ṣe ìyapa ọlọ́run ìyẹn láti wá lọ sínú agbọ́nrin míì jama a lọ sínú ọkẹ́ ni agbọ́nrin míì <clears throat> títẹ̀ láwọn olórí àwọn àfáà ní ká lọ gbọ́yé ó ní àwọn bọ̀wá bítù kan sẹ́rí àwọn tí wọ́n máa ń fẹ́ gòkè à àwọn òní tẹ́lù lórí àfáà láwọn tí máa ń ṣẹlẹ̀ sí wọn ẹ́rì pé àtàkà bùn wàlọ́lọ́jìbù kẹ́mì èèyàn ọ̀gá kí èèyàn ọjọ́ èèyàn lójú wọ́n fẹ́ káàdì àárín ìnáàmù tó ẹ̀rọ ń kọ́ wọ́pọ̀lọpọ̀ àwọn ikú àwa náà nàìjíríà ẹlòmí ọ̀rẹ́ bí kẹ́nìkan kọ́ pàṣẹ láti ọkọ títẹ̀ láṣẹ kò sọ pé kéèyàn já wálẹ̀ àfáà nínú nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé òun ni pé títẹ̀ láṣẹ àwọn olórí ọ̀tẹ̀ wa lọ́rùn ọ̀tẹ̀ wa lọ́rùn inú wádùn sí odò sí inú dẹ̀kùn láwà inú ọ̀nira láwà a tẹ̀ láṣẹ wọn torí àdíṣe àbúrò rírà tánàbí ní àlẹ́ ìkà sámúwà tọ́à fi ọ̀síríkà wà má ń ṣàfíkà wà má kọ̀rọ̀ ìkà anábì àsàlà ní pé ọ̀dọ́wọ́ ní kẹ máa tẹ̀ láti àwọn olórí kẹsì máa bọ́ sábà sọ ara ní yé ni o àbí náà ara ń o àbára ní àwọn àfáà ní kí mí ìfẹ́ wò pé àwọn olórí bá ká kò bá ti ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jọ́ máa ìnáwó nínú òru yìí àwọ́ olùsì là ń forí fa àwa láàsọ̀tà àwa láàsọ̀wọ́ omi àwa láàsọ̀wọ́ omi àásọ̀wọ́ sùdíìsì àwọn ọmọ sọ̀rọ̀ bí irú àtàwà tó ṣe bísínẹ́sì ọláwọ́ kàtà àmọ̀ ọ̀sán ní ìmọ̀ tẹ́lẹ̀ ní òun àwọn táwọn ẹran lọ sùn lọ́dọọdún owó tèmi ń san sákàǹtì ìjọba ìjọba 200,000 wàláì over two hundred thousand naira màá sọ di níwá fi one hundred and thirty thousand naira màá sọ tá tó bá kéré ju ọdún èyí sixty two thousand five hundred ní màá sọ màá san business premises màá san developmental levy màá san pay as you earn àtàwọn kéékèèké mi gbogbo owó ìjọba two hundred thousand fún èdè ẹ̀lẹ́ àwọn oníṣòwò

tí wọ́n bẹ́ẹ̀ kan fẹ́ parí èèyàn lókò máa sán lékè ní ọdọọdún ìjọ kan mo fẹ́ máa sọ fún ìlú ìlú láwà tẹ́mọ́ tọ́pàá mẹ́lẹ́kù títì tọ́wọ́ bí tí sùkúrù mi wà mọ́tò kékeré nìkan ló lè wọ́mẹ̀ mọ́tò láwò lè wọ́mẹ̀ mọ́ wá rí free project bọ́ọ̀hù láti Saudi Arabia free project bọ́ọ̀hù túrù kan àwọn sáàzọ̀ àtọ́wà Saudi wọ́n fẹ́ bá ń gbẹ́bọ́ òsù bọ́ọ̀dù ọ̀nà sẹ́gbẹ̀ táwọn tí ẹmọ́tò bá ń gbẹ́bọ́ òkè sáwọn mọ́tò kéèkéèké mọ́tò láyé gbogbo ọ̀nà tó wá wọ́n sùkú alọ́wò ní north awò ní south awò ní west awò ní east kò sí ìfọ́tò mo á mọ̀ pé project yìí ọ̀gbọ́dọ̀ lọ mo sábà ọ̀sán ọ̀sán ọ̀sán ìjẹmọ́ ìjẹ òkú ọ̀kọ́ dì mí sáà lè kẹ́ ẹbí báyìí ọlọ́sàn kẹta padà rí àwa lọ gbẹ síbi ìkan tó jẹ́ pé kò bẹ̀rẹ̀ fi fún wa ní. àfa sẹ́yìn báwa san owó tiwa ní ìsìn àbá àtàn ṣùgbọ́n kò sọ náà ti kí ni o tí wọ́n pẹ̀lú ìgbà lóṣù àlùsí project ọ̀sẹ̀ tọ́wọ́ láti kí ni outside the country ah the choice wà lẹ́ẹ̀dún bíbọ̀ ìní sàn àbá ọ̀gbẹ̀ sí yìí ọ̀fẹ́ ọtí ọlọ́run kọ̀tí ọlọ́run inú rẹ̀ o inú rẹ̀ òdùn o àbá lọ́sàn jọmọ́ àṣekí ni àṣàn ṣẹwárí nínú àwọn nǹkan ní ìtọ̀wá torí àwọn tí wa ọ̀fẹ́ ní àwọn mọ́rọ̀ fún láìpẹ́ torí ìfẹ́ ká má débẹ̀ àwa ń ṣe àwọn ojúṣe wa àwọn olórí òṣè kí ni wọn àṣojúṣe wọn ṣé ká máa dá wàhálà alẹ́ ṣé káwa náà lọ máa bá kan jẹ́sẹ̀ báwọn èèyàn bá kan ìjọba jẹ́ náà lù tí wọ́n bá òpó náà transformer àwọn èèyàn yọ kí wọ́n ní kíní kan bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ibi ọ̀pọ̀ asùdẹ̀ntì lè mí ọ̀kan bàbá ẹ̀sì bàbá tẹ́kẹ́kùlẹ̀ máa pè àbá wọ́n ju àwọn kan lọ́ládùgbò wà bá tẹ̀ ọlọ́ọ̀lọ́pàá sọ àwọn tọ́pọ̀ pẹ̀ náà ni ó fi kéde àwọn náà ni ó yọ àbá wọ́n ju àwọn nǹkan ìjọba lọ àwọn tí ó bẹ̀rù ọlọ́ tó ti yé ní èdè wọ́n yọ gidi wọ́n bá wà kí ó dídí àìmọ́ yóò sù àwọn èèyàn bá fi kéde o wọ́n bá wà ní òkùnkùn wọn ò rí nǹkan kan tí wọ́n ó ṣe àfáà ní tó bá ṣẹlẹ̀ ẹ̀yìn ń ṣe ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe tó ti yé ìjọba ọ̀wà ṣe ń tọ́ yẹ kó ṣe ọ̀rọ̀ wá gba sùúrù kìí ṣe the next ní ká dá bàbá sọ́lá àdùfẹ́ ti mi bí lásìkò gbà mí àwọn ọ̀rọ̀ wọn kan bẹ tí máa kà torí àsìkò ló ṣe ń sọmà àwọn àdíìsì pọ̀ ń bí tó ń lọ bí mẹ́rin márùn-ún lórí mọ́sálà bàbá níṣẹ́ rí gbogbo tí ó fa wàhálà tí ó fa civil war or strike tí ó fa tí ó di wípé ìmọ̀ tàjẹ̀ ẹlẹ̀ ìmọ̀ pààyàn àbí ìmọ̀ lọ gbé àwọn èèyàn ní kọ̀ọ̀kan ọlọ́run fi agbára ẹ̀ sọ́dọ̀ àwọn ìjọba jẹmọ́ tẹ́gbàrí àlẹ́gbàrẹ́ tẹ́gbàbẹ́ tẹ́yìn ọ̀bàmọ́ kéfìsì mẹ́lọ́wọ́ tèmi báyìí

rọ̀bí àwọ̀ àyè ó ní rú mọ́sálà tí mo yẹn tí mo dálẹ̀ ìkan nínú àwọn sàábé sálmọ́tù bónú yẹ̀sí àlìjọ́rẹ́fí ó ní sáàlà sálmọ́tù bónú yẹ̀sí àlìjọ́rẹ́fí rọ̀súlà lọ́rí sọ́lọ̀lọ́ fàkọ́lá ya nàbí yàlá ó nílé òjísí ọlọ́run àrọ̀ àìsà nǹkan ọmọ hakọ̀ na famata amuru na sàbí ló bèèrè wọn tẹ́ láwọn sàbí ọlọ́run máa ń tọ́ ẹnu wọn sọ láti bèèrè àwọn ìkànnọ́dẹ́gbé kò ṣẹlẹ̀ láyé tí wọ́n ànàbí lólórí tí wọ́n ànàbí ọ̀dáwà láàrẹ ànàbí èso jòrò kìí ṣe ṣùgbọ́n tí bá ti ẹ̀ṣẹ̀lẹ̀ tó pé àwọn olórí káwà ó ti gẹ́gẹ́ bí ọmọ à ń ṣe we are law abiding citizens ẹsẹ̀ ẹ mọ́ jáde tó báyìí àti jáde ẹwọ tọ́sẹ̀lẹ̀ jò ní ìlú jẹ̀mọ́ sí rọ́pọ̀lọpọ̀ wà àti káwọ́lọ́pọ̀ sí amọ̀nà sí ọlọ́run ò lè gba ìjọ kan lọ́wọ́ ìjọ kan ti pọ̀ ju wákàtí kan lọ́wọ́ ẹlòmí inec gba odidi ìjọ kan lọ́wọ́ wa <laughs> àbá débi pé èmi ní ìsìn àwọn alálẹ̀ ní àà ṣùgbọ́n aláì kan tẹ́lẹ̀ ní ìrírí ìjọ kan yẹ ilẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn torí pé kọ̀sẹ́ tí ó fún election jọ election kọ̀sẹ́ tí ó ṣe nìkan jọ election àbá wọ́n yẹ election wọ́n fi èwì ìkì fún ìjọ ọba ti tẹ́tẹ́ tọ́ election ọba tẹ́gbẹ́ less than twelve hours náà náà ti ẹ̀ lóru mo kẹta wà mọ́tọ́ láti mo dẹrú ọlọ́ ọ̀yà ara bọ́lọ̀ sọ̀rọ̀ pé tó ààbò níbi bá lọ sájẹ́bọ́ wá tẹ̀lé gbogbo sájẹ́bọ́ tẹ̀lé gangan ìdíkẹ́lẹ́tọ̀ lóòdó state àwọn náà yáa yẹ wọ́n tó fi wíìkì kún gbogbo àwọn tó ní wẹ́ẹ̀dì ìjọ ìmúra àwọn kan náà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n gbégbé àtàwọn ah, táwọn inec pàkádà ra wẹ́ẹ̀dì náà <laughs> ó tó bẹ́ẹ̀ wà lẹ́sẹ̀ bá bí ọ̀dà sọ fún òṣè wẹ́ẹ̀dì ìjọba bẹ́ẹ̀ dìbò àfà ó ní ọ̀kọ̀ ní rí ìyẹn náà tọ́bá tó wá lagírí pé à ah, ìjọba lọ́sọ tí wọ́n yẹ náà inec ọmọ ti bèbí náà wọ́n ṣe wẹ́ẹ̀dì torí táwọn ọlọ́pàá bá bọ́ fi wẹ́ẹ̀dì rẹ̀ gbogbo ẹni ọjẹ́ oúnjẹ wẹ́ẹ̀dì rẹ̀ fi wà lẹ́nu bàbá àyàwó tí ó fún ọlọ́mọ ẹgbẹ́ tí kò ní gbà fún ọgbẹ́ tọ́ọ̀dì àbá lélẹ̀ yìí tọ́ọ̀bù kan tó ti yẹ election jẹ́mọ́ kíláàsì àpè láti tẹ́sù sẹ́yìn mọ́ bá àwọn aláṣẹ lọ́kìtì pé ìfìs wedding ní ìjọ náà ah, mo ti gba ọ́ọ̀lù mo rí kan ìmí ìrírú ètí mọ́ sọ lẹ́ẹ̀kan àwọn ń sanwó sẹ́ẹ̀ká sáfún ìjọba fún òṣèlú ti mọ̀ wá irú ẹ̀ à ń sanwó ná débi pé mọ mà wọn lẹ́ẹ̀kan ní ìsìn sólà kan ní náà lòdì àwọn òkè ìlú náà jọba mọ́ mo mọ skul kan náà tọ́jẹ́ pé mo ìlú náà jọba rárá ẹ máa gbé náà yẹn lọ àwọn ọ̀fẹ́ rí bíìlì àdúgbò tiwa ní muslim ju àwọn ọmọ tọ́ọ̀gì náà bá wà láwọn nígbà sọ́ọ̀tì ní Jonathan wọ́n sì lọ jó ilé mẹ́fà ní ọlọ́run ṣòro ọwọ́ akọ́bá gbogbo àdúgbò wa gbogbo àwọn náà mùsùlùmí gbogbo ẹ̀ mọ́ra wọn ọ̀sán akẹ́dẹ̀mì odidi bí ọdún méjì àtẹ́tàlá àti ìlú náà àfà níjọ́ tí wọ́n so náà báyìí bí ìlú ọdún méjì yẹn wọ́n àbá ní kíní náà ti ká gbogbo wọn bẹ̀rẹ̀ bí kó ìyàwó olóò ara àwọn èèyàn nílẹ̀ lọ́ba iná jẹ́ làwọn tàkùn owó táwọn fi so iná padà sẹ́ẹ̀rí bá ń sọ nígbà tẹ́ bá ń fa wàhálà wàhálà tẹ́ èèyàn bá fà wàhálà ìtẹ́kù fìtìnátà láfùsì bá nà lẹ́bí nà lọ́la kò mí ń kọ́ ọ̀sọ̀ ẹ̀yìn tẹ́ ẹ jó lé e, nẹ́bà nìkan kẹ́ forípa thousands of people la forípa ó fẹ́ ìjọba èlò ti bẹ́ẹ̀ bá jẹ káàkiri mílíọ̀n sábà ti pàṣẹ káàkiri jẹ́ 200 mílíọ̀n ni wọ́n rí bẹ́ẹ̀ àwọn ti jèrè àwọn òkò wá lọ náà àwọn ní jẹnẹrétọ̀ tí wọ́n mọ̀ twenty four seven iná àdúgbò tí wọ́n kò sẹ́ tó tó bẹ̀ẹ̀ tí ọ̀rọ̀ dà ìyẹn ló fà á táwa bá ń ṣe ojúṣe wa tíjọba ò ṣe tiẹ̀ kí ni tọ́ yẹ ká ṣe sálímọ́tù gbónà yẹ sí àlùjọ́rífí bó ṣe bí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní fà áàrọ̀ bọ̀ ánì ànábìwá ṣe ṣe ìjọ́gbọ̀ sallallahu ànábì gbórígbó lọ́dọ̀ rẹ̀ bí wẹ́ẹ̀ nìkan náà tọ́lọ́wọ́ náà ṣe sí nàìjíríà tánàbí bèbí ẹni ọ̀pọ̀ ànàbí ìmọ̀ olùfọ́mọ́lá yẹn sọ́lọ̀ lánàbí so sírí ọ̀pẹ̀lú tó ọ̀sọ́ wọ́n lánàbí ibi mọ̀ ọ̀sọ́ yẹ mi fẹ́ fún mọ̀ sàálà ọba tó bá nàbí àsálà ànàbí wà lórí sírí ọ̀pẹ̀ fàkọ́lá òṣùlù lọ́ọ̀dì sọ́lọ̀ lánàbí ìsmáhù wà àtẹ́rù sí àwọn pé ọyàtọ̀ sọ̀rọ̀ máa fi àti ẹbí ti máa fi àlẹ́ ẹ̀kan yẹ́ sọ̀rọ̀ yìí máa fi àníkan ní ká yapa ọlọ́run àti ká má ṣètò ọlọ́run ibi ìwọ̀n ò ní a má ṣètò ọlọ́run wọn ò sì ní a fẹ́ lọ́run ṣùgbọ́n àwọn ń tá a lọ́yẹ ká ṣe ní tí bàbá sọ́dún tèmi nù kálẹ̀ ẹ̀sẹ̀ yẹn bí ọ̀rọ̀ amúnà bí ọ̀rọ̀ tọ́yẹ pọ́sẹ̀lẹ̀ lóòlù gangan wọn à ṣe anábì ní ẹgbẹ́ torí eléyìn òkè ẹlẹ́ẹ̀ni gbọ́n tán sọ abẹ́ẹ̀ ní tẹ̀ láti ẹ̀wọ̀n òun fàyínà máa àléyìn máa òmìnirú wà àléyìn máa òmìnirú sẹ́rí àwọn olórí gbogbo tí wọ́n bá dá àwọn ni wọ́n fi jọ ìdà á ọrùn ọlọ́wà tẹ́yìn náà bá sì lọ ya pàtọ́lọ̀ ń látẹnu sọ́rọ́kì ní sáà tí ìtò tó jọ bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ anábì sọ tí ó padà ṣẹlẹ̀ pé iná à sàtẹ̀kúnù bá dí àtàrọ́tọ̀ wà mọ́rún tó kéwù náà anábì lẹ́yìn èyàn lọ ọmọ sallallahu alaihi wasallam àtàwọn àlàmọ́ ìrìtẹ́yìn gan òní fẹ́fẹ́ kórìíra rẹ̀ tọ́kàn ẹni ọkọ̀ kọlù ya Rasulullah kí ìfàtà àmọ́ man adọ̀rọ̀kà nínà ráàlì ẹni ọlọ́ọ̀bá ní kẹ́mìrì ogun nító oníyọ́ ọ̀sẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ lójú ẹ̀ kí lọ fẹ́ pàwà láfẹ́ ó ní kò àdúnà làákọ̀ alẹ́bì

wàhálà tí ó máa fà tí èèyàn máa gbọ́yé yóò kọjá tá a fẹ́ tún ṣe sẹ́rínù Islam pàápàá mọ̀ kọ́ sínú ṣẹ̀ríà àwọn èròǹgbà ṣẹ̀ríà lórí gbogbo tọ́lọ̀ bá ní aṣọ tánàbí àkọlà bá ní aṣọ agbọ́dọ̀ agbọ́dọ̀ wé rẹ̀ ká mẹ́ṣọ́ rẹ̀ sẹ́rí sẹ́yìn bá fẹ́ pàṣẹ dáadáa méjì tó jẹ́ pé dáadáa méjì yẹn yóò bí aburú mẹ́ta ọdọ̀ akọmọ́ pàṣẹ dáadáa méjì yẹn kábùrú òdó ṣe kí ni kọ́ wà lẹ̀ èèyàn fẹ́ pàtẹ́ dáadáa méjì ṣùgbọ́n aburú ńlá mẹ́ta ni ó ṣe kí ni ó ní ó bẹ̀yìn ẹ̀yọ ọyẹ kí yóò fi làákà ìpọ̀ àwọn adarí nínú àdábọ́tọ́lọ̀ ń dámọ́ wọn wọ́n ti kú òní báwa ṣe máa ronú sẹ́ẹ̀rí pẹ̀lú ọmọ sọ àfikọ́ jẹ́ pé re rẹ̀ jọ wà láìpò ti pàṣù rẹ̀ a ń sọ̀rọ̀ àwọn àsọ̀rọ̀ adarí èèyàn méjì mẹ́ta ti darí thousands millions là ń sọ o jẹ́mẹ́ fẹ́ rí pé èèyàn bá ti lè gba ipò ó ti ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ẹjọ́ jẹ búrẹ́dì wà bá jẹ àwọ̀ ọ̀dá rírí rárá kí n lo ètèmì ní lẹ́sùn ní ẹ̀ nígbà mọ́ jẹ́ àmì ìrẹ̀mẹ̀sọ̀ university of Ìlọrin àfà èyí ó lo àwọn ìyà kan tí wọ́n gbọ́rọ̀ pé sẹ́ ti lo ìgbà ìjú jẹ́ fún alápẹ̀rẹ̀ méjì there was a time man brown life bmsf wọ́n á lò rọ́ọ̀fì wọ́n kàṣọ síbẹ̀ wọ́n kò gbogbo nǹkan síbẹ̀ wọ́n á máa rọ̀ àmì ìrìn àwọn ẹ̀sìn lọ́rẹ́bì tí ọya ẹnìkan kan ògbódò kó kankan bẹ́ẹ̀ máa tún ẹnìkan kámùnù náà tó dà ní ẹ̀wẹ̀ mọ́ọ̀kì láìbí lòun náà máa ṣe kí ní o ìwọ̀n bùn kà sí ṣùgbọ́n àmì ìrùsì ní àmì sọ bẹ́ẹ̀dì wà bẹ́ẹ̀ kèé ṣe pọ́ pàṣẹ pẹ̀lú mẹ́nu pé àwọn akúkiri títà dé sí o ṣùgbọ́n àwọn tó bá lè ìgbàmí ìṣẹ́jú mo kàn lóde pé ká ah, ṣé kò rọrùn bí akákẹ́ bọ́ọ̀lù méjì kíkọ̀ kan ó ní bí àyè yìí méjìlá méjìlá kọjá yìí twenty four ká gbé sẹ́gbẹ̀ẹ́ láì gbé ká wá ṣe kí ìkọ̀ọ̀kan síbẹ̀ ká wá fún ní nọ́mbà pẹ́pà brass tàbí ọdún ẹ̀wọ̀n máa san owó kan ní táàmù kọ́mọ aráyè ká sọ wọn bẹ́ẹ̀ kí ní ìjẹ́ káwọn èèyàn máa pọ̀ mọ́ọ̀sì ó jẹ́ kọ́mọ aráyè wà lè kí ó bá ṣe ó jẹ́ kọ́mọ aráyè wà sí program ó sì sọ ọmọdé ní ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè fún gba ó sẹ́ẹ̀dì nínú wọn ìyá sọ fún ọ̀pá mi tí lè rò a lè ṣe náà àbí ìbò lè ṣe làákà ìbò òótọ́ mọ̀ ẹ́ tó bẹ́ẹ̀ sẹ́ni kankan àwọn kan tí wọ́n mọ̀ wọ́n tọ́lá sí àwọn kan tí ẹ̀sọ́ bá wọn lọ sọ́ọ̀sì ìyá ní báyìí kò ní tí wọ́n bá lọ sọ́ọ̀sì kan lọ sọ́ọ̀sì ṣe bàbá àwọn ọlọ́kọ́ láìpẹ́ ṣe bàbá àti ìmùlọ́kọ́ láìpẹ́ yìí ṣùgbọ́n àsìkò tó pàṣẹ òun àbá wà láì tọ́sán lórúkọ̀ọ́kọ̀ rẹ̀ ìjọba ẹ̀ máa gbọ́ mi dáadáa àwọn kan yóò wá sọ fún láàfá ìrẹ̀ pé tí wọ́n bá lè bá sọ bí i bìlẹ̀ hikima wà bìlẹ̀ àdá jẹ́mẹ́ ẹ̀mọ́ sọ bìlẹ̀ àdá o ibò orú tó wọn náà ti bẹnẹfíìsì ẹ̀ wà lẹ́yìn ọgbà jẹ́rù rẹ̀ ṣe àwọn aláṣẹ tí wọ́n bá ń lo ìdà tí wọ́n bá ń lo ìdà tó ọ̀bà tọ́ra ìdè ó jẹ́ ń tù yes or no abẹ́gbẹ̀gbẹ̀ta bùbákìrì ni tọ́jọ́ pé ń bà sí ìbà àdébí ọ̀sán àgbẹ̀ fẹ́ kú tó ní kí ìyàwó Aisha kọ́ lọ sọ fún múrù àbàbákìrì sọ fún ọdẹ pàkọ́ lọ kírù báwọn èèyàn tó ní pé ìyàwó Aisha òdí àlá ní ọdún màtẹ́lẹ̀ pé àbó òun ní ọkọ̀ jẹ khalifa tẹ́lẹ̀ bá nàbí sọ fún pé lẹ́yìn rẹ̀ bàbá mi ní kọlọ lídì àìṣọ́ wà fẹ́ àdébí àdébí nínà kú nínà ní sọ wá ibi sẹ̀rẹ̀ yìí obi ọmọ ìyá àdúgbò ilé èdè nìyí ìyàwó àìṣà mọ̀ lọ́bí àlàáyà ṣùgbọ́n fọ́múlà ni jẹ́mà kí ni fọ́múlà kọ́mẹ́nìtì gbé jáde abubakar ẹgbẹ́ wọ́n tó bá kiri yọ́ ma sọ fọ́wọ́ ló gbẹ̀rẹ̀ abubakar ìbẹ̀rẹ̀ ọlọ́pọ̀ ó sì jẹ́ tù kìí fẹ́ ti tán màdí wúmọ̀rú èèyàn líle ní

ó ní kọ̀dí dáàbà lẹ́bí ájìdì fìràn sẹ́ẹ̀rí sí jẹun lórí ìbí kó ti sábà báyìí ó sì máa bèèrè àtàrà pé kí nìsìnkú tó lọ́gbà ìrọ̀lẹ́ ńlálẹ́ àdìyà àdìdàbíyà ẹwà náà sí tó wọ́n wá kìláyé ẹ̀sì ẹ̀nu wọ́n ń kábọ̀ wọ́n wá wọ́n kó ìdìbò ìyá máa jẹ́ kẹ́rù ọ̀bẹ lórí ìgbẹ́gbẹ́ lẹ́bí èrè tèmi náà ní sé kéde o tí ò ní jọmọ́ kọ̀bọ̀kọ̀ ṣùgbọ́n bá ti jẹun jù lọ́bí àwọn àgbẹ̀ ẹwà òwò táwọn bá ti wá jẹ kàlífà táwọn kan láwọn òye agbẹ́sí sí pé wà láì láúmọ́nà ó ní ìkọ́ọ̀lán ìkọ́ọ̀lán káánú yìí tó náà nàbí yà sallallahu alaihi wasallam tó wọ́n jẹ́ sí pé tí wọ́n bá ti kèé tó ṣe pé odidi ẹrù o tí wọ́n bá ti kó ẹrù sínú àpòtán okò okò tí wọ́n fi máa igbó ọba dẹ́sálẹ̀ èèyàn tó máa rí ọdá akọ́mọ̀dé àbá ọdá akọ́mọ̀dé kí ni àwọn ìlú kan ń sọpọ̀ ẹ̀ níjọ wọ́n ti pa gàdáfí ní Libya Libya ò fi jẹ́ Libya mọ̀dónì àwọn ará Libya ń sọpọ̀ mo ní súdẹ́ǹtì tọ́lọ iṣẹ́ ní Libya ó padà sí Nàìjíríà tọ́lọ ṣe iṣẹ́ kódà ọmọ ìrìn àkàtí mi lára jẹ́lá níjọ tó wà láti ìlú padà Nàìjíríà ní Libya ti àti báwọn ṣe rí mo ní tó lọ́mọ ní ṣùgbọ́ ọ̀dọ̀ mi tí máa ń sẹ́ndì owó sáwọn tí ó sẹ́ndì ẹ̀ síbi wà láwọn jẹ mí lówó lónìí ó lòun fún sẹ́ndì owó pé àwọn owó àwọn lè fẹ́ dáadáa dáfẹ́ àwọn bá fọ́ wa náà jí pọ̀ Libya ò sí ìjẹ Libya jọ gba Gaddafi lónìí sẹ́ni Gaddafi ara àwọn tí ń darí wọn Libya yes or no

wàláyé jìrì mọ́nà fún ṣàtàánù kọ́nbí aláàlàtà àdílù ìdílù wà kọ́lọ̀mù ìfẹ́kùwà mọ́ ah, torí pé àìdíjì torí kọ́wé orí pé àwọn kan wà mẹ́ okòrìra wọn lọ inú rẹ̀ wá ń dòbí wọn rẹ̀ àfà ó gbọ́dọ̀ pé principle islam làwọn aṣọ àṣọ̀rọ̀ country kan ìlúkìlù tó rí ọ jẹ́ tí wọ́n bá ti ámọ́lá olórí wọn mẹ́sàkó ṣẹ̀ríà ọ̀rọ̀ ohun ìtọ̀rọ̀ ohun ìbọ́sójú ẹ̀ ọ̀rọ̀ egypt ìbọ́sójú ẹ̀ tààrọ̀ yìí mo mọ̀ náà ọmọ ìyá tó wà ní egypt nígbà wà láwọn ìṣẹ̀lẹ̀ báyìí dáúrà kan tí wọ́n ń ṣe lọ sán pótíra àwọn àfáwà wọ́n sọ pẹ̀lú bí ẹ̀sìn kọ̀sẹ́ tó sì bà láti méjì ìgbà àárọ̀ ìmẹ́tì wọn sọ̀rọ̀ ìlàsì gbọ́dọ̀ gbọ́n tí súnà sọyé fún wa kèé ṣe bánàbí fẹ́ sọ wá dojo ànàbí tó ní àṣẹ jihadi tó wọn kẹ́ ṣe jihadi ìyá ọlọ́run ò ránàbí rí ọmọ ẹ̀nà àfi ńlá ń ja ìjà fi ṣẹ̀lẹ̀ tó bá di jihadi ọmọ ọ̀pọ̀ ìlànàbí nígbà tí wọn sàbẹ́sà ànàbí èmi sẹ́wọ̀ ànàbí ọlọ́ọ̀ni mi ànàbí ọkọ̀ kojú ogun ẹsẹ́fẹ́ pàájú ogun táwọn sàbí sọ̀rọ̀ àmì ìsànàbí ọ̀lẹ́ wá nìyẹn ànàbí ìwé sójó kèé sọ̀lẹ̀ kọfẹ́ kádànwò tó ju sáàfẹ́ sáfún kó o kó ṣẹlẹ̀ bàbá nígbà bá wò àwọn olórí tá ń sọ wípé àwa tí n bá sanwó tí mo ní mọ̀ tẹ́lẹ̀ sùkúrù wà láì wọ́n ti àwọn sùkúrù pa lọ́yọ̀ state wà láì àwọn muslim schools wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n ti pa mélòó muslim schools tara ní tẹ́lẹ̀ wọ́n tó pa àwọn tó pa torí pé wọ́n jẹ̀ jọba lówó kán wá tu sùkúrù mi pa àwọn lábàrẹ̀ èmi ò ní lọ sẹ́ńtẹ́rì àtùpá àdúgbò ní lọ sí pa ta ni ó sọ fún àti èmi àti wọn láti ní káfíńlá káì sáwọn nǹkan mìíràn àwọn nǹkan tí ànábí àsàlàm tó ń sàlàyé fáwọn sàádé kìí ṣe kó sì ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ànábí ànábí ọlọ́run ni ó mọ̀ fáwọn olórí kan padà máa wá tọ́jẹ́ pé gidi o they are not up to the task wọ́n èso lórí gidi ṣùgbọ́n bó láti ámọ́lá wọn kìí ṣe pẹ̀lú wàhálà àwọn tó bá yẹ káwọn máa ṣe nínú tó yẹ kọ́ ọ̀sán orí kan tó ọ̀sán tọ́ba ní pé ẹ̀mọ́ tọ́ba ní àṣìnú mọ́tò rẹ̀ mọ́bẹ̀rẹ̀ pé sẹ́lẹ̀ mọ́tò mi ó jóná ní wọ́n fẹ́ kó jóná gbé ibẹ̀ jọ́ torí ọlọ́ tọ́wọ́ jẹ́ pé lónìí FRS ló mọ́ ọ̀la VIO ló mọ́ ọ̀tọ́lá NRCW ló mọ́ jọ́mẹ́rin ọlọ́pàá ló mọ́ ìwọ́gbò ní gbádùn láìsù rẹ̀ ìwọ òsìlẹ̀ ní gbogbo wọn àbá problem mi tọ́wá ti wí pé tọ́ba ti pé wàhálà rẹ̀ ń pọ̀ wọ́n lè gba mọ́tò lọ́wọ́ rẹ̀ lóṣogbo ẹni ọlọ́sàwó sàbùdá jẹ́mọ́ ẹ̀jọ̀ èló ni owó tọ́ọ̀sán gan wọ́n lọ gbọ́dọ̀ transfer yóò ṣò pé bráǹkì báǹkì kan ní kíni o àbújá tọ́wọ́fẹ́ ọkọ̀ wa àbújá só lè kú sójú ọ̀nà kan kò ní lásìlẹ̀ tọ́ bá gbọ́ bàálù gan ọ̀pẹ́ yẹ bàálù tó gùn tọ́ bàálù gan bá tó jábọ́ ńkọ́ èyí bẹ́ẹ̀ kẹ́ wá mọ́ wulẹ̀ fa wàhálà tí ó tọ́ wá pa kíni o wàhálà tó sọ bó o láti ń kọ̀rẹ́ ti àwọn olórí mò ń bọ̀ wà bẹ́ẹ̀ òní sí ìdè bẹ́ẹ̀ mò ń kọ̀ kan ni o. alimoyin tá a bá ti wá rí wípé àwọn olórí ń tọ́ yẹ kí wọ́n ṣe wọ́n à ń ṣe àwa ń ṣe tiwa àáfàá ní àfi wọn lọ ntọ́ yẹ káwọ̀ táwọn olórí ní pé a ṣe rè ìtọ́jọ mówó ìtọ́jọ mọ́nù ìtọ́jọ mẹ́tò ìtọ́jọ mẹ́tò ẹ̀kọ́ ìtọ́jọ mẹ́tò ààbò títà ṣe rè àwọn òṣèlú wa àwọ̀ agbára lọ́nà a sì gbà wípé àwọn ò ní wàhálà táàjẹ̀ lọ́dọ̀ ọ̀nà kíni o àwọn olórí ká gbọ́ sẹ́lá olórí ń sọ yìí bàbá sọ́jà ló tèmi lọ́lọ́ba ti san wọ́n lẹ́sàn wọ́n ní wàlùmọ̀rọ̀ ọ̀hún náà nígbà tó ń sàlàyé àdìdì tí mo kàfẹ́ yìí náà ni o wọ́n ní yẹ́ṣmùl alùmọ̀rọ̀ alẹ́dínàwó dúnà sultani ààbọ̀ àìdọ̀ kèése sultani tó bá jẹ́ lórí gbogbo mùsùlùmí ní kàbí olórí gbáyà pírẹsidẹ́ǹtì nìkan gbogbo ilá

ṣùgbọ́n kí ìwá ṣe pé ìta ń sọ òun ní bá máa ran àbòsí lọ́wọ́ ìyẹn ló fà táà ṣe bọ́ sínú àwọn agbẹ́rin míì nígbàtà bá dé ibi tó ní ṣe pẹ̀lú bá ṣe máa ń kọ̀rẹ́ sí àwọn olórí mo ń bọ̀ wà bẹ́ẹ̀ láìpẹ́ kọ́lọ̀ kó tó àwọn àwọn sọ́nà afọ́ àníkàlọ̀ mímọ̀ tẹ̀ láti àwọn olórí mímọ̀ pé ìwọ tiwa tó káwà ó pé fún wọn àáfàá níyẹn nìkan kọ́ o ara tí wọ́n tó fẹ́ látọ̀dọ̀ wa àdùáwù làwù àdùáwù làwù ká máa ṣe àdúà fún wọn àáfàá ní kódà ti nínú àwọn sálà tí wọ́n ní pé táwọn bá jẹ́ pé àwọn ní àdúà kan tọ́lọ́wọ́ gbà táwọn sì mọ̀ pé ọlọ́wọ́ gbà àdúà yìí wà láì olórí torí wípé bìsọ̀lá ìhí bìsọ̀lá wọn ìjìká

ó tó fa wàhálà gbà mí tí n bá lọ sí lẹ́tọ̀ ní spec ẹ̀ẹ́sì ní ilé kéwì àdẹ́wà tí máa dùn àwọn ìbílẹ̀ ní spec wà láyé ẹ̀rọ àwọn sísà tí wọ́n lò já fún ọ ẹ̀rọ àwọn tí ó lò kọ́ bùn ní spec ó lè fẹ́ pé ọkùnrin káàyẹ wá ń gbà yẹn tó wá ti sàrẹ́ sí ẹ̀yìn mò ń sọ fún yìí ẹ tó padà spec lónìí ẹ̀kọ́ ọ̀bùn ti padà síbẹ̀ àfà àwọn ìdẹ́kẹ́ torí kèsì bá fún di wa ni rọ́ọ̀mà wá sáré tó ọmọ wá rákòrò bí ìbí rárá ní bá àsọkọ́ yìí àdúà àmọ̀ ṣe fáwọn olórí wa kí láàfàní tàdúà ní ó ṣe ẹgbẹ́ ìlú ọ̀dọ́ state application ẹ̀yìn arọ́ ọ̀ṣun ẹ̀ àpùṣẹ́ sọ̀rẹ́sọ̀ àgùn ẹmọye mọ́tò tẹ́bí máa káwọn èèyàn lọ lọ́tún lọ́sì wà láàbú àmọ́ ìṣẹ́ àti kéèyàn ara tó wà wọ́tọ́lẹ̀ báwọn olórí sọ̀rọ̀ àwá àti ìfùjáàbù lọ́yọ̀ bí sùúrùlà pẹ̀lú rọrùn kó dẹ̀ jẹ́ sọ fún yín a rí nínú àwọn tí ó ṣẹ́ ní sẹ̀tẹ́ríàtì wà láìsàndò nìkọ́ táwọn kiri ẹ̀ẹ́dàmù tó tó lè gbógun ojú ẹ̀ẹ́dàmù ó kọ̀rọ̀ ìsinú kẹ́lú ohun rẹ̀ ṣe ń di kí ni wàhálà bẹ̀rẹ̀ fà wà lẹ́ ara àwọn ọ̀gá tí ń gbowó jù ní màmá tí mò ń sọ yìí ọmọ rẹ̀ náà ní ìsìn ẹlẹ́ àṣù náà irú ẹ̀ ní sùkú ògbómọ̀sọ̀ baptist school bá fẹ́ sọ di kí ló ń pẹ̀ tàbí ìfàlọ́sọ lọ́sì ọwọ́ kan gọ́ọ̀pẹ̀ ní kọ́lọ́kọ́ lẹ́tà àwọn èèyàn wọ́n kọ́kọ́ lẹ́tà sùkú ìjọba ní dédé sùkú baptist wàhálà táwọn àfà tàbí wéèsì owó àwọn olórí ìlà níyanjú ẹ̀ látara jọ́ọ̀sì lẹ́tà wà lẹ́wọ̀n rẹ̀ péjì wa tá a ti máa ń sọ péjì lórí ọ̀rọ̀ ìjà ọyọ̀ sí mọ̀ wà náà wọ́sá olójú tó dá àwọn pọ̀ mọ́ wa wà lẹ́ àṣẹ mẹ́tì àwọn èèyàn ó sì rí kọ́ ọ̀bì ó sáwọn gbogbo tá a fẹ́ àwọn ọ̀tá. a àbá ní ìsìn kí ni nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ tó fi wá kò lè yé tí a ti máa ń

èmi lọ́wọ́ èmi èso lọ́sẹ̀lú bẹ̀tì mọ́ ká ní ìfẹ̀lẹ̀ pẹ́sọ́sẹ̀lẹ̀ ní ẹsẹ ní ẹsẹ kẹ́ sọ́pọ̀lọ̀ ní kú èmi o mọ́ ń sọ́dọ̀ la ọ wà nínú pọ́blẹ́mù táwọn Christian níbẹ̀ láti máa fi ọ̀tọ̀ ni àwọn tó lè jẹ́ àdàmọ́ ọmọ nìyàn tọ́lọ̀ dámọ́ gọ́ọ̀nà wà wà máa gọ́ọ̀nà wà nípa kéèyàn sọ̀rọ̀ àtàwọn kankan tá a bá yọ̀ ní òpó àwọn káàdì tí wọ́n èkú ò lè bàbá dìmọ̀ bí torí pé lẹ́gbẹ̀dẹ́lù tí ìbá wà níbi táwọn káwọn wà àbáwọn olóṣèlú máa sọ àwọn mùsùlùmí sì mọ̀ lọ́yọ̀ọ́ ṣe pé nàìjíríà díẹ̀ bí ó wà ìfọ́nrẹ́bù as far as our religion is concerned gbogbo àwọn nǹkan yòókù ọ̀rọ̀ ọlọ́lọ́ba ọ̀rọ̀ owó kìíní ka ayé fẹ́ èyí ò ní túmọ̀ sí mi púpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tèmi tọ́jẹ́ pé lọ́lọ́run ó bí mi ló ní túmọ̀ sí mi. jama wà láì rẹ̀ jìbà jìbà bí ó pé ó fi pàwọ́ lọ́yọ̀ ṣe fún ẹ̀sìn. ìjà àbùtọ́jẹ́ pé a mọ wàhálà sí lọ lórí ẹ̀ ọwọ́ kan náà lárí gbà nínú tí ajímọ̀bí ti máa wọ̀ ẹ́ káì tí wọn ò lè foríjì láyé òun ni mọ́sálásí ńlá tó lọ kọ́ sọ́pọ́sìtì tọ́ọ̀chì nìbàdàn láàrin mọ̀lẹ́ tó sókè àjù àáfà ẹ̀yìn ọ̀wà láti ìbàdàn fẹ́ẹ̀rí ibi tí mọ́sálásí yẹn wà wà láì fọ́rífọ́rí ní fáwọn christian àárín ibi tí christian tí wọ́n lè kàkùn tẹ́rìtì wọn nìbàdàn gbogbo àwọn sùkú wọn sẹ́ńtáǹsì ní ọ̀kan yìí ìkíní eh, kan ìwò ní tánwà sọ bí brown báyìí kíní kan pípù àwọn skú àwọn christians láńlá tó ti di ìjọba àwọn náà kún àárín yẹn àwọn ọmọ yẹn ráyè kí jímọ̀ tẹ́ ẹ bá bímọ mọ́sálásí ajímọ̀ bí ní ìsìn àfà day one ló ti ń kún fàyà tí ọ̀sà yé mọ̀táwọn èèyàn odò strategic place tí ẹ bá ṣe rú ajímọ̀ bí kò sẹ́ tó lè kọ́ mọ́sálásí yẹn láyà ṣáà ẹ tó fi lè kọ́ ah ìrìnàdọ̀ fún kí la fẹ́ lò ẹ̀rí káwá bẹ́rù atúmọ̀ ti fa wàhálà kóhun náà wà rò pé ẹ̀rí mùsùlùmí wà láìbàyọ̀ sí ó lè fà àtàwọn alójú àwọn mùsùlùmí ọ̀yọ́ stage ó ní àwọn fọ́múlà ní sọ́ńbí o ó láwọn fọ́múlà táwọn olórí wa ti wọlé sẹ́ẹ̀dì tí sẹ́ẹ̀dì ìyàwó ajímọ̀ ìyàwó ló sẹ́rí influence lórí àwọn òṣìṣẹ́ ẹ̀rì pé mọ́sí àwọn olóṣèlú ìyàwó máa ṣe kí ni o ọmọ influence ni sọ́rájìmọ̀ bí náà appreciate contribution of your state Muslim community kódà ìtọ́lẹ̀ ọlọ́ọ̀tí ní òde wọlé lágbègbè àwọn káàsìtẹ́pà àtàwọn lọ́balọ́ba àtàwọn kọ̀ọ̀kan tí wọ́n ti jọ fara kọ́ ṣùgbọ́n èmi Rashid Ashimo rẹ̀jíìmù adínàdúwà sí fọ́lẹ́bù fún Islam pẹ̀lú ọ̀bá analysis èmi rẹ̀jíìmù rẹ̀ tó lò kò sí àpapà láàlọ́tún lórí ọ̀rọ̀ ẹ̀sìn kódà ọ̀dọ̀ àwọn school of nursing school of nursing tẹ́lẹ̀ ẹni mọ̀ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ní orílẹ̀ nínú àwọn tọ́kọ̀tà àwọn mùsùlùmí tó méjì mẹ́ta wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ kẹ́kọ́ mọ́ọ̀sì bẹ́ẹ̀ là ń fi lọ́ báyìí lẹ́sẹ̀ tó lọ ṣe láàsì wà láì ayé àbá sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́rímọ̀ ṣòro masjid làbá wọn gbìyànjú lọ ní ìsìn àwọn tí wọ́n kẹ́ dìbẹ̀ lọ inú bá wọn kèfè rí kọ́lọ̀ mọ́ jẹ́ káwọn ọ̀tọ̀ ọlọ́run tó bàjẹ́ láàrin ju àgbáwọn ọba tó lò sẹ́rí kò sóore kankan níbi kọjá sí wípé àwọn ìjọba ọmọ bá wa fa wàhálà torí pé tí wọ́n bá ń fa wàhálà gbogbo ń tán fi lè destroy wa pẹ̀lú wọn ńlá ayàṣà àwọn ìlọ́pàá tó jẹ́ pé àwọn àtàjẹ ẹlẹ́kan tó lọ láyé àwọn sàádé ní sọ́fà ní agbára darí sẹ́ẹ̀jẹ̀ tí àwọn wàhálà kan bá Saudi Arabia kò lè yí ẹ̀yí tẹ̀wà Nàìjíríà àwọn èèyàn tí balance ẹ̀dàrọ̀ yìí ojú ríre ọ̀fọ̀ ni òní ríran mọ́ agbára ah, ní sọ̀rọ̀ wà láìsẹ̀lẹ̀ ẹ lọ pa ịlọ mi ẹ pa bàbá ìyàwó mi ẹ pa ya ìyàwó mi ẹ pa gbogbo fámìlì wọn rún wọ́n à ní pé ah, ìyàwó àti pé ẹ̀yìn nígbà wọ́n sọ̀pọ̀ àwọn ti pẹ́ wọn rí a fẹ́ kọ̀rẹ́tì àwọn olórí àáfà taịranị ije gaba i ìmọ̀ fipámú ni àwọn olórí torí kèèsí làwọn anábìwà Muhammad ìyẹn ló fàtọ́já sí wípé àwọn sàábé kan tó fẹ́ olórí ń sọ fún wọn pé ìnáka làbọ̀ àyè ìnáka anábì lọ́lẹ̀ ní ọ̀hún òwò strong tó sọwárí tó ń wò yìí àmánà ni àmánà tó bá wá dìjọ́ ọ̀gbẹ́ndì àlìkìyàmà kìsíyún wátàdámà ìdójútì ìkábàámà ní lọ́dọ̀ ọlọ́run ọba sẹ́ẹ̀rẹ́ ni tó bá wá jẹ́ olórí tó jẹ́ dáadáa ládàá lóṣù lọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run ìyẹn ló fà tá a bá wọ́n ń sa àwọn nǹkan kan tí ò dáa tó àwọn àfá àkọwà bó la ṣe fẹ́ kọ̀rẹ́tì wọn sẹ́ẹ̀rí bá fẹ́ kọ̀rẹ́tì olórí stẹ́ẹ̀pù méjì àbí mẹ́ta péré òun náà ni màá mú wá ọ̀rọ̀ ẹ̀dùn tẹ́bí àkẹ́lẹ́lẹ́ ti ń kà pẹ̀lú ìrọ̀bá tó lè gbà mímọ́ láti kà tó níbi tá lọ màá líkẹ̀ má àjáde ìṣú ní ìṣẹ́yìn ránà àáfà ní alákọ̀ọ́kọ́ tá a bá rí báwọn olórí wá ṣe nǹkan

àsìkò wàlẹ́ àsìkò mi òwe ìsìkò ní òní wàlẹ́ àsìkò mi òwe ìtí mo fẹ́ àdínkù ilé àdínkù ẹ̀sán tí máa yẹ ìwé tí mo kọ lọ́wọ́ lé mọ́kànlá sí ti rà ní ìpàdé wàhálà gbé lẹ́jọ́ ló lẹ́jọ́ lọ́la ọ̀la ní ìsìn lọ́rin kan lọ́la ní ìsìn tí bá lásìkò kẹ́ńdọ̀ mi máa dùn ìgbìlá ìwé kan bẹ́ẹ̀ ti bá ní solid twelve hours tí mo pa fóònù máa parí bẹ́ẹ̀ ṣe mú kíyà lónìí bẹ́ẹ̀ ṣe mú kíyà lọ́la mo ti ń dá àwọn kẹlẹ̀ àwọn ìjà fún. sẹ́ẹ̀rí tí ó pàtàkì jù òun ni ká kọ́ṣà ara wa ká mọ́ tọlọ́mà àbí ilẹ̀ ipò àwọn àkójọ ipò tàbá ní náà àáfàá ni ó ti wà fún àwọn ní àwọn èèyàn rẹ̀ bí àtìtẹ̀ látẹ̀mọ́ àwọn èèyàn táwọn èèyàn lọ́pàá tẹ́ fẹ́ mọ̀ wá rí ọmọ ilé àwọn alùpọ̀ kan gúrú bá sí ìmọ̀ tìlú ìsá torí páwọn ọmọ náà ti tẹ́rí ìtọ́jọ lọ́rọ̀ ọmọ ló burú jù wà láìta abẹ́ ilé kó mọ̀ ìjọba yìí àfikẹ́ mọ́tẹ́ mọ̀ sáyé ní ìlú àbíyá èyí tí ìmọ̀ bí ẹ ṣe pé méjì tọ́kọ àtìyàwó bá mọ́ ṣe tẹ́ẹ̀ kàbí àti èdè pé ọkọ̀ mẹ́rẹ wọ́n sì yàwó wà láyẹ̀ lè wá pápára ní ohun ọ̀sáré súnà ọlọ́run yẹn èmi ò rí ìsí pọ́blẹ́mù láyé èyí màtáì òkèlà àti à ṣùgbọ́n ní pọ́blẹ́mù ní

ìjọba ẹ̀jọ́ sáà tó jẹ́ ìjọba sáà tó ta wà láì fílọ́sọ wá dọ́ta ṣùgbọ́n báwọn èèyàn ti máa ń dùn màbá ìgbòkè làáfíà ó máa ń bà nínú jẹ pẹ̀lú báwọn èèyàn ní màbá dìbò àwọn fọ́ndámẹ́ntà sọ yẹ kó ti wà pàápàá pọ́blẹ́mù ti wà ní south west ọ̀pọ̀lọpọ̀ tá a máa ń fẹ́ ní ìmá àkìdá àlẹ́ ìtọ́rọ̀ àkìdá tíra àkìdá àti arúgbó ìṣùta ọ̀rọ̀ tẹ̀sùbà àti sọ́rọ̀ àkìdá

àwọn àkídà wọn tẹ̀kílà mọ́ bí àbúrò tẹ̀kílì wọ́n dágbó ni tán láwọn àkáwò ìlú ti wọn tọ́ká lápá àmàlẹ́ àti kéde òṣùnà àwọn táwà máa ń torí ẹ̀ka ló bídí àti àwọn mọ̀sáìlù kéékèèké tá a lè lọ gbọ́yé ibù ìmí bẹ́ẹ̀ kan tá a fà sábà ní bídí àti àbá ní orí orí orí bídí àtàwọn tó wọ́n a fà ìsọ tí ò sì ná sọ́n sọ̀rí mọ́ sọ̀rí ọ̀ ìjọba ẹ̀gbọ́n ni yé tó lù àwọn mọ̀sáìlù táwọn fà ìtì mo bá sọ̀rọ̀ lórí pàtó tí èmi náà ti ṣe dèjì ẹ̀yẹ rí tí màá di ìjọ tó méje mẹ́fà àtàwọn wà láì ní òṣogbo àdáyé lórí lórí ìgbà kan ìwà rẹ̀ nínú àmọ́ ìwà máa sọ èmi rí sí pé bá fún ìlmí àkẹ́dẹ̀mí wọ́n á rí pé tíṣù bá àpà lọ́dún tí mo ti kẹ́ ìwá ọdún tí ń bọ̀ àwọn èèyàn kò bá bẹ̀rù rọ̀bọ̀bọ̀n rọ̀bọ̀bọ̀n yìí nítorí kí ọ̀rọ̀ ìsìnká àpàlọ́bì ọ̀rọ̀ sàráwì ó mọ́kànlá gbogbo ìṣẹ̀lẹ̀ mo kọ páàsù mi ní máa fà sí wa wà lẹ́jì ìjọ́sìn ní máa wá mo wá relate to MSS conflict among members of MSS and essential institutions in southwestern Nigeria mo wá kókó sí issue náà issue safari ìgbẹ́dà ìgbẹ́lẹ̀ mọ̀ṣálá ó wà issue nìkan ó wà bẹ́ẹ̀ issue lájàmá ó wà bẹ́ẹ̀ issue tààrà ìṣòro ìgbẹ́dà mọ́kànlá ó wà bẹ́ẹ̀ èwo tó lè ka na máa ń sálà wọ́n yìí níjọ́ tí mo fi sẹ́lẹ̀ tí bá fẹ́ ti wà á bóò lọ́nà mẹ́rin kí ni wọ́n ní tí mo wà tí mo wà tí jẹ́ páàkì ẹ̀ mo mọ̀ tẹ́lá fún yàrá wa nàìjíríà wà láì sọ́ọ̀tù ìjọba wà ní wàhálà through sí to be with direct in fact i'm even planning to publish it mo fẹ́ update research gbogbo tí ra ibùdó tèmi àfọwọ́ máa gba ìṣòwò àwọn fúlù nàlá ánìlà àdìjọ́ tí ra àlà àti àwọn sọ́ọ̀tù tèmi àlẹ́sẹ̀ láàbù ọ̀bẹ́ni àlẹ́ àbábù àbábù àwọn òtútù náà nínú gbogbo àwọn tíra yẹn àwọn ẹgbẹ́ àfa àti mú wa ó súnmọ́ra sọmọ mọ́ sọmọ aláìsí gbogbo ẹ̀ sínú rìsáàjì ọ̀gá àti ìwé congratulations this is internal research we have to do a PhD research ìṣòro ìbàjẹ́ ní máa bá fún ẹ̀ torí pé ìpàdé ẹ̀ lóòótọ́ ẹ̀rọ òòrùn kí ló fà ní wípé mọ̀ ń báwọn kẹ́yẹ̀ fi àwọn special institutions wà gbogbo ẹ̀ ń bẹ nígbàtà àwà wà láì pọ̀sọ̀wádọ́ta àmàtúọ̀ wà láì pọ̀sọ̀wádọ́ta àbúlẹ́gbàbàtà ọ̀rẹ́ mi láfilẹ́mà ń sà ọ̀rẹ́ mi àwọn èèyàn máa ń rò fún wa àwọn apapọ̀ ara wa wà láì láàrin ara wa a ní ìlà àpọ̀pọ̀ a communicate àìsọ́ta à communicate tí máa fẹ́ ọbẹ̀ ọbàdàn elu lọ àdéhùn ẹ̀yìn báwa tí ìgbàtíkọ̀ bá kù yóbe àbẹ́dẹ̀ ọ̀tà wà ní kánò tí bá lọ yóbe wà láì ilé àbẹ́dẹ̀ ọ̀tà máa sọ ní kánò ní àtìyàwó ìjọba ẹ̀yà débẹ̀ débẹ̀ ti bá ní kí ni o láà á sọ̀dọ̀ ara wa tí báwọn èèyàn lónìí kìláàfù kan wà láì ọkọ̀ ọ̀dọ̀ta ẹ̀sìn òkèlè yóò máa ṣe o almohim sẹ́ẹ̀rí àwọn tó bá jẹ́ olórí tá a bá ti rí àwọn àṣìṣe àáfàá ní kakọ́ máa ṣàdúrà fún kọ́lọ̀wọ́ gáìdì yẹn jálá kọ̀kọ́ ẹlẹ́kejì nínú táàtúlé kọ̀rẹ́ẹ̀tì àwọn olórí òun ni ká bá wọn sọ̀rọ̀ privately not publicly sẹ́ẹ̀bí máa mú ṣàfi náà lórí tó fi sọ bẹ́ẹ̀ adẹ́gbẹ̀rún ni máa mú ṣàfi nínú díwánú rẹ̀ sẹ́ẹ̀rí tẹ́yẹ̀ bá kọ̀rẹ́ẹ̀tì yẹn ní public ìyàwó ẹ̀ mẹ́jẹ̀ àtàrà wà ní ẹfà àwọn olórí lẹ̀ àwọn táyẹ̀ sọ lórí àtàmọ́ wa nípa máa la bíbí yes or no ta ló fẹ́ public embarrassment bí inú wa ta ló fẹ́ public correction We are whereas there are some errors àwọn àfọ́ àjẹ́rẹ́ká correct here publicly wọ́n e. jẹ́ báwọn ìlú òkúrò rọ́ọ̀lọ́ọ̀lọ́ lójẹ́ bí i position rẹ̀ ti ṣe mistake without fún jọmọ́ bèèrè question kẹ́ni kọ́kẹ́ lọ́wọ́ tó sáà àbí ìrẹsẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ kìíní kan pọ́ǹtì ní ó tó kú ẹyọ kan tó yẹ kí ẹ á dìnnà àlùsáré pọ̀ lẹ́sẹ̀ ẹ mọ́ sí mi gbọ́ tí wọ́n sọ rí ó we are not tó kí bẹ́ẹ̀ kẹ́ẹ̀kẹ́ ní pé ní alhamdulillah ẹlọ́sẹ̀ ni pé ìṣọ́kúsọ ní fáwọn bí ọ̀rọ̀ kẹta sọ lẹ́ẹ̀kan yẹn o tó ní pé àfáàwà alìbìlòwíyù àti àfáàwà alìprọ̀sẹ̀tìwíyù nínú tíra wọn wọ́n sọ báyìí pé fẹ́mọ̀ àdámọ́ ọmọ ènìyàn yóò fi bà èèyàn nú kátó wá láwọn olórí tẹ́tẹ́kẹ́ ni o position of authority àfà àádà títí náà lẹ wọ́n ní ká mọ́kọ̀ rẹ̀ sí àwọn olórí publicly ẹ̀fọ́ fẹ́rù mi ní ìsìnkí fẹ́kọ̀ rẹ̀ ti gọ́ọ̀nù ọkọ̀ dá lẹ́tù ìgbò ẹ̀rọ tètè ìdẹ̀wúrà ọ̀sán láì aláàjì kọ́lé sọ́ní irú àbádá ògbà àwọn alága àti irú àwọn àfáà ńláńlá pọ̀ kaba yẹn tí gọ́ọ̀nù bá di wọn àti wà nígbà tó di ọ̀rọ̀ wọn ta sùn wọn ta sùn gbogbo kọ́fẹ́ǹsì náà ṣe pátákọ̀ wà bẹ́ẹ̀ torí pé ìwà àtúndé kọ́lá nípa education lọ́yọ̀ state àfáà mọ̀ wá gbogbo ẹ̀ ìkan nínú àwọn program yẹn aláàjì kọ́lé sọ́ní lọ́sà gọ́ọ̀nà tó kọ́ báyìí àti ìjókòó tó tiẹ̀ irú àtúntẹ́ lọ́yọ̀ tẹ̀sí lè ọkọ̀lùkì yìí láti lẹ́kọ̀ọ́ wù gbogbo báwọn tó sọ pa wọn nígbà tó fẹ́ dìbò pé ó fi kíní kan jẹ gbogbo ẹ̀mú rí mọ́kẹ́rọ̀ pé àwọn kan ọ̀pá tó ṣẹlẹ̀ báwa bá wà nínú olówó ẹ̀mú ibù kéèyàn ọjẹ nínú àwọn lẹ́kùn gbogbo ẹ̀ láà ń jẹ nínú àwọn lẹ́kùn sábà àti nínú ẹ̀sìn ẹ̀sìn káàbí ń jẹun ṣùgbọ́n lọ́wọ́ mú àwọn nǹkan kan wá fún wa nípa akẹ́kọ̀ọ́ láàrin ọdún méjì péré èmi nìkan ní pọ́jẹ́ẹ̀tì bọ́ọ̀wù méjì mẹ́ta tí èbá project táwọn wà láì àwọn èèyàn ti bá béèrè ìbò tí wọn ò ní fún wọn èmi ó sì pè lórí fóònù àfáàrọ̀ ṣe padà ẹ̀bùn ìjọba ìjọba ẹgbẹ́ mọ́ ẹ̀sìn ní àárọ̀ aláàrọ̀ yìí foundation wa kátà fi máa ra àwọn opó inú kọ́ yìí lọ́wọ́ ìkan láti ẹnìkan láti London ó sì wọ́n sẹ́ndì one hundred thousand naira lónìí ìwọ̀n àtọ́kọ̀ òkúkámọ̀wọ̀ ìwọ̀n tọ́sí brọ́dà kan mẹ́tọ́ máa fi sí wa báwọn èèrí rí láyé òun sì mọ̀ fún òfin mi rí wọ́n wá wà bá mi lọ́gbàgbé ó wù mí ṣe mọ̀ lónìí wọ́n lọ pàdé ẹ̀rí wàhálà èèyàn fẹ́ fọwọ́ já ọ̀rẹ́ báyìí small brother àmọ́ ti one fifty thousand ten thousand lẹ́yìn kọ̀dẹ̀ gbọ́dì kí ẹgbẹ́ òun bá frost yín frost yín náà àwọn táwọn olórí náà bá lè respect kèése rúwá ògìrìwà kèése àpọ̀ ọ̀dọ́ tẹ́lú jẹ́ ọ̀dọ́ àmọ́ ọba nǹkan jẹ́ gọ̀dọ̀nà àtẹ́rí ọ̀dọ́ rẹ̀ àmọ́ sà emotion ọmọ ń wà bọ́dọ̀ ẹmọ tí àbúrẹ́ rà ṣe ẹgbàmí àbúrẹ́ rà lọ́bí alan ẹlọ́ka tíra bàbá mọ́ dún náà pẹ̀lú wàhá bàbá náà sọ̀rọ̀ sọ́pọ̀ nípa ọdún dáa sọ ewu ọ̀sásíkò ní tíra mọ̀sításọ́rù tíra tó rọ̀sọ́ àbúrẹ́ rà pẹ̀lọ́ àwọn kan náà àfáà ní àbúrẹ́ àwọn olókùn ní 57 ìjọra àwọn kan ní 58 àwọn kan ní ní ìmọ̀rọ́kì sìbúyà wà ní ráàsì sìtì ìwọ ọlọ́run àwọn ọmọ kéékèèké ló ń jo lórí nígbà tó ní pé gbogbo àwọn eh, Abdulmalik alwali ti kẹfẹ́ tẹ́lẹ̀ àwọn ọmọ kéékèèké lójú ayé ọ̀nà bí àwọn tọ́mọ ń jo lórí ti ẹ̀mọ́ ń dàgbà ní ẹ̀mí ẹ̀ ọlọ́run làmí o làmí ti àwọn ọmọ kéékèèké ti ń jo lórí tí wọ́n ti ń ti agbára lò ọwọ́ àwọn òṣòro táà lágbàáyé náà ṣe rí àìdírí ìfọ́mọ́ sí ẹwà wà nàbí ọlọ́pọ̀ sí ẹ̀tọ́ lẹ́lá fọ́ọ̀tì nù wọn ṣe wà máa nàbí ọjọ́ jẹ́ pẹ̀tà sí náà àti two àti thirty eight iṣẹ́ ńlá ti fẹ́ ká darí ìlú ó kéré jù aró òfin nàìjíríà ẹjọ́ bá dé sẹ́nẹ̀tì kọ́mọ́ lẹ́tà fọ́ọ̀tì gbogbo àwọn ọmọ báyìí títà tọ̀tẹ̀ kọ́ bẹ́ẹ̀ ó lè ní aṣẹ́wó ni wọ́n wọ́n ṣe sì nàìjíríà àwọn ọmọ ìṣòro lamẹ́ríkà àbẹ̀rẹ̀ àwọn tẹ́lẹ̀tọ̀ yé mẹ́rin tẹ́lẹ̀tọ̀ lọ wọ́n àwọn obìnrin láta tọ́jẹ́ páwọn ọmọ kéékèèké ní ọmọ wa darí wà mí rá sísìtì má jẹ́ kí jíra sísìtì má jẹ́ òpé bá mi láyé ọlọ́dẹ gbàdúrà kò pé bá láyé dé ewu. afá àwọn tí wọ́n lọ bá wọn olórí sọ̀rọ̀ kọjá wọn tí wọ́n lè gbé àgbékalẹ̀ ọmọ ìkẹlẹ̀ wà wọn aláṣẹ fẹ́ ibi ìfẹ́ bọ́lọ̀ bá fún ní wàṣọ hásù ọkọ̀ tó ní àgbékalẹ̀ ọ̀rọ̀ kápọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ tẹ̀lé ìyẹn làwọn àfá àmọ́tòlákà àwọn ṣe é ìgbẹ́lò yóò gbàgbé ṣe é àwọn àfáà lómi ní àwọn ṣe lẹ́bí wọ́n mọ̀ kọ̀rẹ́tì àwọn lórí yìí ṣùgbọ́n wọ́n lè mọ́ gùn ṣùgbọ́n tí ní kẹ́ kọ̀rẹ́tì wọ́n gbọ́n ọ̀gbọ̀n ọ̀dọ́ta lọ́wà ọ̀dọ̀ ọlọ́run àfáà lára ẹ̀ ní ká kọ̀ lẹ́tà sí wọn <clears throat> tá a bá ma bí òṣèlú tí wọ́n sì kà instigate àwọn èèyàn against wọn yóò dà fọ́ńlọ́ọ̀lẹ̀ bàbá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n rò pé ah àwọn kọ̀rẹ́tì olórí náà ni wọ́n nígbà àwọn tá a sì ń sọ yìí tí wọ́n bá rí olórí gangan tó jókòó wọn nílùú sọ̀rọ̀ gíbà nìyẹn bàbá ní wípé wà sọ́dáwù bèèrè hákì láyẹ̀kúnò mẹ́wàá ọ̀rọ̀ ìjìdá láyẹ̀kúnò ẹlòmí ìtọ̀bá rí olórí lọ́wọ́ ẹ̀kẹ́ ìrìnṣẹ́dẹ́sọ̀ ẹnu rẹ̀ ọ̀rọ̀ àwọn sẹ́lẹ̀sọ̀ wà lọ́jọ́dá fún ọlọ́wọ́ ní aláàlá aláàkúwátà ìkòlú òun pẹ̀lú àwọn ọmọ ìwọ̀n náà sùúrù jama irú ètàwọn àpùlá ìbúnú wọn sọ fún alájá ìbúnú yusuf irú ètìsà ìbúnú jùbá ẹ̀kan sọ fún alájá ìbúnú yusuf wọ́n sọ òdodo fún irú ìtàbílà ìbúnú ṣùgbà ẹrù sọ ìmí inú wọn lọ sí o irú tí a tún gbọdọ̀ ọ̀nà tí máa fi máa lọ ní ìsìn ṣe wá rí lábala pé kákọ̀ rẹ̀ di olórí tí o kákọ̀ ẹ̀sìn yẹn àáfà ló fi ní oṣù ẹ kọ́ nípa pé ẹ fẹ́ kọ́ bà kìí ṣe pé ẹ fẹ́ bu ẹwọ bí ẹni tọ́tẹ̀lẹ̀ láìpẹ́ ìlọ rẹ̀ bá dr abdulhamid kafuri nílọrin àwọn náà sọ aláṣẹ tó jẹ́ ti master degree mi ní university of Ilorin wọ́n kọ tí ọ̀rọ̀ àkan nípa àfáà kan ní Kánò wọ́n kọ tí àwọn ọmọ ọmọ Buhari ọ̀sọ̀ rárá ìyá àwọn Buhari dr abdulhamid dr abdulhamid ahmed kafuri àwọn wá kọ tí ọ̀rọ̀ nípa ìwọ̀n Buhari wọ́n wá lórí ìlú pé wọ́n fẹ́kẹ́ nìyẹn wọ́n fẹ́ẹ́ òun ọmọ pé èèyàn tó bá ìlú mọ́ bùkà ẹni yẹn wá kọ tíra mi padà tó fi ń jẹ́wọ́ pé òun bà bọ́ ṣàṣì pé ṣùgbọ́n báwọn ọ̀dọ́ kan nínú àwọn oníṣúná ṣe máa ń ṣe tí wọ́n fẹ́ rọ́bí ìṣòro táwọn ṣe òun náà ṣe rí àrùn so ìmọ̀ bùkárí kan kọ́ lọ́sẹ̀ àwọn ọ̀dọ́ kan ló ṣe kí ni ó lọ́sẹ̀ ṣùgbọ́n ní tó máa ń pọ̀ sí ọ̀dọ́ pé rọ̀wáwùlì bùkárí yìí ìmọ̀ bùkárí ti ẹ̀ tó ti bàbá tó ti wà ní ọ̀sán àríjẹjẹ rẹ̀ lòun bá tún ọ̀kúkọ́ pa bùkárí àáfà yẹn sàrọ́jà wà láì àìpẹ́ ìní ń kà tẹ́lẹ̀ kan sí ni torí òṣìlú ìjọ sàbùrámà ní amẹ́ríkà mẹ́ṣẹ́ kéde o ó láwọn kata máa bọ̀ ìtàlẹ̀ ọmọ bua yẹ̀sẹ̀sìmọ́nà sàtúmọ̀ wà sáàbù wà kádà wà kádà wọ́n mọ̀ wà láà wọ́n mọ̀ sépè páwọn ṣùgbọ́n tó sàbùrámà nínú sáàbù parí láti ètò bẹ̀ kò nínú tíra alákọ̀ọ́kọ́ irú ìsìlúkù tá a nídìí fáwọn olórí mi mọ rántí kan náà ṣúdẹ́ǹtì ní ọkọ̀ lẹ́tà ó sí ìlú wàláì wá kà á ah! wàláì tí ń fẹ́ ṣe fún ní dáadáa mo lè ṣe tọrọ mọ òru kan <coughs> mo ka lẹ́tà yìí tẹ̀lẹ̀ máa sọ fún afá lẹ́tà lágbára ìlú wọ́n tó ọmọ ẹ̀kọ́ ọ̀kan sórí íńtánẹ́ẹ̀tì náà ìtọ́ ọkọ náà lágbára ẹni tó bú lónìí tó ṣépè fún lónìí publicly táwọn èèyàn ti gbé lóṣàn lọ́kọ́ lórí ibú ni ọwọ́ àdọ̀lá ọlọ́ọba ẹfẹ́ pé ẹ̀mí kọ̀rọ̀ wọ́n wá ní kó fọ́ọ̀sì mi ọwọ́ àní ọlá ò ní ìlà ajẹ́ pé ó ti dìbò èèyàn ọwọ́ àbẹ̀ private ọya gbé sórí kiri náà àwọn ọmọ oṣù gbé ibẹ̀ ó lè bà àyẹ̀jẹ̀ lójú ayé ṣùgbọ́n ò lè ṣe kíni o lè tún ṣe ọ̀ tàbí àwọn ẹni ọlọ́run pa wọn. ìlà ti gbọ́dọ̀ alẹ́ kọ́lẹ́tà sáwọn olórí kálọ́díò náà lọ́ba rọrùn tá a lè sẹ́ǹtì fídíò ní jọ́ sábọ̀dọ̀ wọn tí wọ́n wò ó sáàbẹ̀ lo òṣìlú bí èsì pa ń sé pé àbẹ́ àwọn àfàlà lè torí pé ń tá a fẹ́ ní kápọ̀ àti pé kò ní kí ọba jẹ́ ní ìparí torí àsìkò tí ó sì ọ̀pọ̀lọpọ̀ tá a lè débẹ̀ ṣe wá rí kárí létí ẹ̀mọ́ ọ̀rọ̀ Al-Hajjaj bọ́nù Yusuf ṣe rí Al-Hajjaj bọ́nù Yusuf controversial personality ni torí pé nú àwọn dáúlà tó ti lọ lẹ́yìn ìgbà di bánàbí àsálà ń kú táwọn kò láfáwò rọ̀ṣìlú nàbúbákì Umar Usman Ali tí wọ́n ti lọ àwọn ní ìka Hasan tóun náà jẹ́ fún bí oṣù mélòó náà àwọn mi ò dẹ̀ ká mọ́ dáúlà ọmọwíyà bẹ̀rẹ̀ dáúlà tí mo gbèrò ọmọwíyà dáúlà ọmọwíyà gbogbo àwọn tó jẹ́ bẹ̀ wọn pè mẹ́ẹ̀dógún ṣùgbọ́n ó ti di ọ̀rọ̀ mónákì ó ti di ọ̀rọ̀ kíní o èmi jẹ́ ọmọ mi jẹ́ àbábúrò mi jẹ́ ó ti di ọ̀rọ̀ ẹbí náà fẹ́ pè ní asúrù bàní ùmọ̀yà àwọn ọmọ ọmọ ùmọ̀yà mọ̀háwí àbúnà àti sùfíà òun lẹ́kọ́ jẹ́ olórí dáúlà yìí sẹ́ẹ̀rí àlẹ́ àjájì bọ́nà Yusuf gan kìí ṣe kọ́ jẹ́ pé khalifa fún mọ̀tẹ̀kìrì kìí ṣe pé khalifa kàtọ́ dájú ó ọpẹ́ẹ̀tì lọ́ndà khalifa ni ẹmọ bí kí gọ́ọ̀nà kó pọ́pùlà ju pẹ́sidẹ́ǹtì lọ ìtọ́kìlẹ̀ sí àlẹ́ àjájì alájà àgbọ̀ jẹ́ khalifa wálí bí gọ́fúnà lọ jẹ́ jẹ́mọ́ fẹ́ gbọ́ mi yé ẹni tó bá ó bá abdulmalik bùnú marwan bùnú làhákà ọba àṣẹ ọdẹ̀ bá alwalidu bùnú abdulmalik bùnú marwan ọba abdulmalik gangan bàbá bùnú marwan ti ṣe ó tó wá bá ọmọ rẹ̀ alwalidu bùnú abdulmalik bùnú marwan ti ṣe ṣùgbọ́n bá àtàbí ti àlùwàlíìbì yẹn gan òun ni fìtínà yẹn pọ̀ kí ló ṣẹlẹ̀ nígbà tí àlùwàlíìbì yẹn tí fìtínà fi pọ̀ tó fi di tí àwọn àfà àti máa ń sọ̀rọ̀ alahajjaj àti tí wọ́n ti fẹ́ káwà náà ká ní ìsọ̀ àfá àti mọ́sán alwalidu tóun jẹ khalifa ọ̀nì àwọn governors àwọn governors yẹ wà láwọn ìlú sẹ́rí wàlídù fún rẹ̀ ṣáàmù lọ wà ìbẹ̀rẹ̀ lókùn kápítà ṣáàmù yẹn ní Syria sẹ́rí àwọn àdíìsì yẹ látọ̀dọ̀ àti àtàwà nípa ṣáàmù àtàwà àfá àti kò lọ àhàdíìsù ṣáàmù fẹ́ wá rí alhajjaj òun náà fi sí iraq ó ti kọ́ darí ìjáàzù nígbà bàbá gẹ́gẹ́ ó ti jẹ́ náà ó ti ó lé fún wọn rí ní Mádínà ní Mákà láwọn ṣùgbọ́n nígbà alwalid òun náà fi ṣe adarí ní ni o alẹ́ Iraq Usman bùnú jàmbárọ̀ òun lọ́wà ní ìjà nígbà yẹn Qurratu bùnú Sharik òun wà ní Misrọ̀ ní Egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́ráwà àsìkò wàhálà òjòrò ìlókúnù lókórílẹ̀ ìjọba ẹgbẹ́jà máa ṣe lè tẹ́ ó ṣe kórílẹ̀ ọ̀nà ara mùsùlùmí lọ darí ayé o ọ̀rọ̀ ẹ̀nìkẹ́ kí o ọ̀rọ̀ ẹ̀nìkẹ́ ẹ̀rọ ayé o ilẹ̀ Islam náà wọ́n ń gbà sí o ṣùgbọ́n lẹ́fù àtàmọ́ sùkù lèlè kìtàbí wà súnà tàdáwù tàdáwù láwọn ẹ̀yìn ó ti ń jó lọlẹ̀ kí ni tó wá bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ àjáàṣì òun ni àwọn wàhálà kan tí àjáàṣì tó ń fà tọ́wádìí tí ìtàgbé lónìí ṣùgbọ́n tí ò lè sọ̀rọ̀ pọ̀ jù ń kẹsọ̀ àwọn kókó bí mẹ́ta sí márùn-ún ní ìrànlọ́ alẹ́ àjáàṣì olórí ni ní bàbá sọ́lẹ̀ sọ́nà ọ̀rọ̀ ọlẹ́ẹ̀kan yẹ pé kèése sùn tọ́nù làágọ́nù nìkan làásọ alẹ́ ajá pẹ̀kọ̀ọ̀gọ́ ni khalifa tani khalifa alwalid ṣùgbọ́n gọ́ọ̀nà ní nínú ìlú iraq ṣùgbọ́n kèése ìgbà tó wà ní iraq nìkan ni títí náà fẹ́lẹ̀ ó ti kọ́ wà ní jáàbù tẹ́lẹ̀ torí ìgbà tó pa abdullahi ibn zubair òun náà ṣe change position jẹ́mọ́sẹ̀ pọ̀ iye bàbá wà ní ìlú ọ̀yàn àjà àwọn àfáà ní àlẹ́ àjà bàbá rẹ̀ gẹ́gẹ́ yusuf ẹni ọlọ́run ó dẹ̀ fún títọ́ àlẹ́ àjà àlẹ́ àjà ti kẹ́kọ̀ọ́ ó wá fún àti sùn lọ́rọ̀ kékeré ó dẹ̀ gbọ́ èdè lágbára dáadáa ó sì tò lọ́rọ̀ àwọn tó kù nínú àwọn àti yàtọ̀ sára sẹ́gbọ́n mi yàgbẹ́ mi yé ṣùgbọ́n àwọn issues kan kọ́ lórí ọ̀rọ̀ àlẹ́ àjà issues lágbára màá kẹ́kọ̀ọ́ bíbí màá kẹ́kọ̀ọ́ kálukú wa náà ká kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ìpìlẹ̀ àwọn ọmọ wa èjì ó dáa ìyá tó bí alhajjaj ìyàwó tí kan náà sàbí àti àsàbò pọ̀ lẹ́yìn sàbí pàtàkì òyìnbá lọ́nà ṣọ́ra ẹ bá ti kàdé pa òyìnbá sàbí ni agbọ́dọ̀ tàdà pẹ̀lú àwọn sàbí bíbẹ́ ẹ̀kọ́ sẹ́rẹ́ mi yìí yọ ọ̀rọ̀ ló dá mi mo dí lápò ìṣúbà nínú àwọn sàbí tó jẹ́ pé mo

ìyá rẹ̀ náà bàbá rẹ̀ fẹ́ ra wọn bàbá rẹ̀ fẹ́yà rẹ̀ tàbí yẹn pọ̀ lẹ̀ nínú ìdáàbò ṣùgbà òun ìyá tó bí àpá àwọn àkàjáàjì kódà àwọn míì ní ọ̀tọ̀ tí wọ́n sọ tẹ́lẹ̀ àwọn ní kú láì kù sọ tẹ́lẹ̀ òkú tó sọ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó wá òun ìjọ kan tọ́já fún wípé òun àti bàbá rẹ̀ jẹ́ wọ́n jọ jáde lọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan tí àlàjá ti sọ ń jọ ní á ọ̀rọ̀ jẹ́ bàbá rẹ̀ ńlá ọmọ ogun tó bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rí káwọn bí táwọn ọmọ akọ́jọ́ bí láti kékeré fẹ́ sí ní àwọn ogun tó bẹ̀rẹ̀ bàbá rẹ̀ ó kú jáde lọ ní àwọn àṣẹlẹ̀ tó wá ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n wá kọjá bẹ̀rẹ̀ tí bàbá rẹ̀ sọ tí ó ṣe tọ́ba ní ẹ̀tọ́ jẹ́ olóòrùn ẹ̀mọ̀ tí àlẹ́ àjá ń bá yá bàjẹ́ àwọn ọlọ́yìn nílá àbúrú àtọ́gbà ọjọ́ ọ̀nà ọ̀lápọ̀ká ṣàkíyà ìmọ̀mí tó kẹ̀kẹ́ ìlú gbogbo fún ọ̀rọ̀ ẹnu àbìdáyà ọ̀nà ayọ̀ nínú àwọn tí àbá àtùmọ̀ ń gbára lé fún pàtàkọ́ sí yáwó àlá ní ìgbàlá ìmọ̀mù bá àti àbìdáyà ọ̀sọ́rọ̀ wà fẹ́ wà fà láti ìgbìmọ̀ fúnra tí wọn gẹ́gẹ́ máa ń sọ̀rọ̀ bí fáwọn ọ̀kan kódà nípa àjá àwọn èèyàn pa ọmọ wọn jọ kó kò sí mọ́ta rẹ̀ abẹ́ àbọ̀lọ́n fẹ́ dáwọ̀ ọmọ ìlú lórí kí là ń sọ kí ni wọ́n sọ láti kókó ní kó dépò ìjọba rárá ló ti ló ti nọ́ọ̀dà wọn àṣà kan ilé láti fẹ́ jẹ́ bí ọ́pọ́nẹ́ǹtì fẹ́ dáwọn náà gbọ́dọ̀ sọ̀rọ̀ láti ọ̀rọ̀ àwọn èèyàn náà ti súnmọ́ bẹ́ẹ̀ lọ débi bẹ́ẹ̀ lómi orí ti gbé tó ń bá ọ̀fẹ́ láwọn ìlú kan lé èkó táwọn mùsùlùmí á ló ba ara wọn níjọba lọ́wọ́ ilé títí bí ilé araki ilé ìkùhání ilé sálábì ilé wọ́n bá ti fún àwọn olóòkọ́ tẹ́gẹ́ tó pa àwọn àbáàbọ̀ wọ́n ti fún àwọn tẹ́gẹ́ tí lè sí àtẹ̀wò ìrìnlọ́wọ́ ìgbìyànjú tó kọ́ tó sọ̀rọ̀ wọ́n nígbà tí aláàjá tọ́kọ́ jẹ́ olórí nígbà ìmọ́lẹ̀ ní ìjà ìgbà ẹlọ́pàá àtúnlẹ́yìn oṣù mẹ́rin àjáàjì ní ìka ìlú táwọn àbá àtọ ìmáàmù àti máàmù inú kẹsẹ nínú àwọn ibi àjáàjì ní iṣu ọwà bó ṣe wá ní iṣu yẹn àjáàjì wá tó bá àwọn àbùkọ wà mùsùlùmí

táwọn fẹ́ sọ yìí ó fi ní àwọn dáadáa bẹ́ẹ̀ náà ló tún ní àwọn ìbẹ̀rù pọ̀ wọ́n ní wàkárà náà lọ ní mọ́ alábòsí ẹ̀dá ìjọba ẹ̀rọ dáadáa o gbogbo lọ́sọ̀ ọ̀rọ̀ ṣe kíkò sí bẹ́ẹ̀ o nítorí wọn kò lóṣù láwọn ṣe yẹn kò sọ ìbẹ́ jàbáwọ́ fáìbà àfipamọ́ ní olórí òun kàbífà onídọ̀tí èèyàn èèyàn bú ni sàfáàkálì ìdìmọ̀ ètò gbúgbù ní máa ta ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ sàfá fàáàd bọ̀bá alága ọmọ ọ̀pá èèyàn tọ̀tọ̀ láti ọ̀pá àwọn sàárẹ́ àná ó sì pa ọ́pẹ́ à ọ̀pá ẹ̀jẹ̀ lẹ́pọ̀ wàkánà bá ṣàdá àti sẹ́yọ́láyà pọ̀ nípa àṣọ wà má kiri èdè pọ̀ wà pàtó hà ó sì dàlánà wà bàlágà á ó lábùkà ní ọ̀rọ̀ wà tàbí ní èkó à wà tàbí ní ọmọ pápá yìí wọ́n níbi a máa parí ìgbà nìkan lórí àti ìsìn àárín. Dẹ́gbọ́dẹ́gbọ́ ni mo

ẹni iṣu lọ́tọ̀ wà láìtọ́ bá máa dáadáa pẹ̀ sọ dáadáa á àfa àwọn mi ọ̀làwọ́ ọmọ ọ̀sẹ̀lọ́ ọmọ bá ẹ̀fẹ́ lọ́wọ́ mi wọ́n jẹ́ máa ṣe báyìí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ èèyàn kú ní àfa iná sọ́pà àjá yìí wọ́n sọ fún tó wú ìdí mẹ́rẹ̀ tó ti bàbá wa sọ pé wà á mú ìwú ìlànà wọ́n ní wà láwùú tàwí ló ìlú jùmọ̀lá tàwí ìlú sí ìbẹ̀fẹ́ tá a bá ní ká sọ̀rọ̀ lápapọ̀ kò kó nínú àwọn àrùn kẹni o tàwí ìjọba kan sọ̀rọ̀ nípa ìmáàmù àti ìbàlájà ìmáàmù tàbí sẹ́ẹ̀kì wọ́n sọ ọkọ̀ tẹ̀lé bá máa sọ ìmáàmù ní ọ̀tẹ̀ lé nìkan ṣùgbọ́n ní nǹkan tó bẹ̀lẹ̀ tí wọ́n ti sọ pé àlàjá ọ̀rọ̀ ìlágbára díẹ̀ òun làwọn ẹni ọlọ́ọ̀ tó pa adẹ̀tìrí ayà ààrùn torí bẹ́ẹ̀ ní ọdún lásìkò wọn ń ṣàlùwà mọ́sálà kan bẹ́ẹ̀ ń bí tọ́ra wọn káfẹ́ àjáde ní kébè nínú àwọn sálà ẹ má jọjá yẹn kèé ṣe nínú àsìkò nínú àwọn sálà nínú àwọn sẹ́ńtì tó lórí jù àwọn kan kèké nínú pé àwọn ìjà ṣùgbọ́n alúwà káàfin àmúlà aláwọn sálà ní kèké kèké pé tó ṣe ọ̀sọ́ ní kèké àwọn tó pè ní kébìrì náà ti gbọ́ wáyà nìkan o ó ní tọ́jà mọ́ pé kébìrì o bí àmọ́ ìtọ́lé ìyẹn ta fẹ́ ṣùgbọ́n tọ́ka ìyẹn ní pé nínú àwọn tó fa wàhálà kan òun làwọn èèyàn lálá tí a lè dá nípa ara wọn nípa àtúndáì ní oṣù rẹ̀ bàbá rẹ̀ ní zùbáìrù dùn àwọn ara àwọn ara aṣáájú àdìbòbà ṣàrúnà ìlú jáde bàbá ẹ̀ làwọn mẹ́wàá tágbàrá tó lóore ìlẹ́yà abdullahi ibn zubair gbọ́nà tí wọ́n kọ́ bí nígbà tí ṣe bá lọ́ka abdullahi ibn zubair nínú làbáàdì láti àrùbà nínú àwọn abdullahi mẹ́rin tí wọ́n lóore ní sẹ́fẹ́ sàábé ni wọ́n sọ̀hábí yóò nínú sọ̀hábí yìí mẹ́rin ni wọ́n abdullahi ibn abbas rọ̀dí àwọn àdúgbò lẹ́fún fún wọn abdullahi ibn umar abdullahi ibn zubair àti abdullahi ibn amr ibn asu ibn masud ibn salam bàbá àti ẹ̀fọ́ sùdí èsì sàbí abdullahi bin masudi sara àwọn mẹ́rẹ̀ ti tọ́ka yẹn abdullahi bin abdu bin aas abdullahi bin subayi abdullahi bin umar abdullahi bin abbas àwọn abdullahi bẹ́ẹ̀ tí wọ́n jẹ náà ní ìsìlámù tọ́já sí báwọn mẹ́rẹ̀ ẹ̀fọ́ ọ̀sẹ̀ ní orí sọ́lọ̀ kékeré inú oní wọn ti sẹ́ẹ̀sì ara alájá jùlọ pa nígbà ajá jùlọ wa pátọ́ wa bá ya rẹ̀ ìyá rẹ̀ lọ́wọ́ jẹ́ àmọ̀ pé ọ̀rọ̀ ajá jùlọ àmàbí ti sọ́ọ̀lẹ̀ sọ́lọ̀ láàrín ọ̀sán náà

àlàdáàjò wa tó lọ ọlọ sàlẹ̀wò sí sóyé lè sí wọ́n ní kọ̀ wá lọ sàlẹ̀wò sí ọ wá sọ ọmọ ìgbé ọmọ rẹ ìtorí pé nù mọ́sálásí kàbá ọmọ pàṣẹ ọmọ rẹ aláhàdà ẹmọ ọ̀rọ̀ tọ́sọ yẹn lórí ní ìyàwó àmọ́rùnà ọmọ rẹ ọmọ rẹ bí káfọ́ ọwa sọ ọkwa àdàjà èyí lọ́rọ̀ pa ọmọ àdùnmọ́ kò sẹ́ni tó lè pa kókó òyìnbó sọ̀rọ̀ tẹ́ẹ̀tì bá ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ti ìwà tó ń sọ wípé nínú àwọn àwọn èèyàn méjì kan ṣe wọ́n jáde nínú ìdílé yìí àwọn méjèèjì yẹn sì ni wọ́n jáde àwọn àfáà lẹ́ni alákọ̀ọ́kọ́ òun ni Mukhtar Al-Mukhtar bọ́nà àbíòrùmẹ́ Al-Mukhtar bọ́nà àbíòrùmẹ́ ó lára kí ni pé ináwó yàtọ̀ mi fẹ́ kí kàtàbà àwọn òkúrọ̀ ńlá méjì kan jáde nínú àfẹ́kìrì al-akhir minhuma sharrun min al-awwal ẹlẹ́ẹ̀kejì ó kì í dálá kọ̀kọ́ lọ ó ní ìwọ̀rọ̀ jẹ́ kí ó ní ẹlẹ́ẹ̀kejì wà wúwà mòbíìrì tó bá pèèyàn ní àlùmòbíìrì ní Lárúbáwá sọ́yà ẹni tí ó kẹ̀ máa pàdé tí ó bá kẹjẹ́ láì ìsìnbá ó ní ọjẹ́ kí gbà máa nìsọ̀rọ̀ ìwọ̀lẹ̀lẹ́ bọ́nà àbúrò mẹ́ẹ̀dì náà ṣe mùtáwọ̀ wà bú tó kéré o àwọn méjìlélẹ̀ fẹ̀kífù tánà bí sọ náà àti jáde wọ́n ni yáyẹ sọ ọmọ àmọ́ àbúlá ìfún umar òun láyà ọlọ́ fi sàárè àbúlá ìfún òṣùláyà ah ó sì bàbá jáde bọ̀ ọláyà ah ó ní rẹ̀ àbúlá òjì lọ ẹni rí lámọ́ sí sọ̀wámù kọ̀wámù ìwọ̀tọ́ gbáwẹ̀ tọ́lọ́ ó kírun fọ́lọ́ ṣe tọ́lọ́ ọlọ́rọ̀ kí ọrọ̀ àwọn tọ́pọ̀ àgbàlábòsì ni wọ́n jẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ àyàjá ìkọjá ọdẹ ìjọba bẹ̀rẹ̀ orí jẹmọ́ títà sọ́yà lórí sọ́rí almuhim pípa tí àlẹ́ àjá ìkọkọ pa Abdullahi bin Zubair wọ́n láwọn ará mọ́kà ọ̀rọ̀ yẹn ni ó lè lára àwọn ará mọ́kà tó ráwù láì kọ́ bí mẹ́jọ náà wọn àwọn àbí mọ́kà dáwù ìrìnà dáwù kódà àwọn àpá àbárí nínú wọn tí wọ́n ń fẹ́ ìwé ah! àwọn tó pa àbúlẹ̀ ìkó lóṣù báyìí wọ́n ti báyìí báyìí tó wọ́n ṣùgbọ́n àwọn àpá ni wọ́n kọ̀ṣà àti ẹ̀sìn ìṣòro ìjọ àbúlẹ̀ ìkó lóṣù báyìí àwọn ẹbí ti sọ ọ́ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àwọn èèyàn méjì nípa ọjà lè ẹ̀rọ ìjú alákọ̀ọ́ tó bá kó ti pàwọn tí ọ̀pá ẹlẹ́gbẹ̀ẹ́ tó ṣe nínú ìlú jama nínú ẹni tí àyà jáde bá pa kẹsì lè jẹ láàbọ̀ olùgbà tí máa ta àwọn tọ́pa òun ni sàìdì gbòòrò jù báyìí sàìdì gbòòrò jù báyìí kìí ṣe ara àwọn tó tó lọ́dọ̀ àwọn sàìdì dáadáa wọ́n dẹ̀rù yẹn ẹni ọlọ́run záàlì àbùrù àlùmọ̀ràn fàkì olùráyé sáàkì olùsìn lọ́wọ́ ní onímọ̀ wọ́n lòun náà sá fún àlàjá sáàyè ìlú ọ̀dọ́ torí pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ó ti jẹ́ kọ́mọ̀ pé òun wà ní àwọn tí kéde o ti kú máa kà débi pé wọ́n lọ ń sá káàkiri wọ́n nígbà wá dà nígbà lóòrò pé wo lóun fẹ́ mọ́ sá káàkiri sí ọjẹ́rẹ́ lóun fẹ́ mọ́ sá ìjọba ti ní kóòlù báwọn náà ní kéde o òun ló ti dé bá àwọn wọ́n nípa ẹni gbọ́dọ̀ jù báyìí ọlọ́run tó bá ti yọ lóṣù nígbà tí àlẹ́ àdáàbò tó fẹ́ pa ó ní sọ lè ṣe à kí kẹ̀kẹ́ ṣe náà fi là kí ṣe náà fi là dá mi kí ṣe náà fi là ọlọ́ ọba àlejò ọba tí wọ́n bẹ̀rẹ̀ ní kò sí pọ́blẹ́mù àjò ṣe náà fi là fọlọ́ ìdíkò ṣe náà fi là àwọn tó ní sàyìn gbùrù jù báyìí ọbẹ̀ ọlọ́run ìwọ ọlọ́run lẹ́yìn ètò owó yìí alẹ́ ajá àjọ ọ̀pọ̀lọ̀ lè fẹ́ẹ́ kẹta mọ́tì ìwà bọ̀ ó ti gbà pé òun ti gbà wé wù jẹ́mọ̀ fẹ́ nígbà míì èmi àti yín ọlọ́run lè ti fi hàn pé ikú ti dé bá a ṣe bọ́ lọ́run lè ní ẹjẹ́ àárò máa máa rò pé ah tí mo lè rí oúnjẹ kan títà wọ́n ti lọ mú àwọn tí àwọn tí àjáàjì máa ń wọ́n ti mú wọn. èyí rẹ̀ ó sáyé kúrò jù mẹ́rin wà lẹ́yìn ìjọjọ́ wọ́n lọ wá sọ pé ní àwọn olùdíra àwọn ní ní ká ní kọ́ńtà nàìjíríà ìlú tí àwọn fẹ́rẹ́ àbọ̀sọ́ ní òní ilé àlàjá tó wá ti dúró lọ́wọ́ ọlọ́run wá sọ̀rọ̀ wọ́n ló àlàjá lọ bí ìrẹ́ sáyé kúrò jù mẹ́rin kò sí ìkàkàmọ́fẹ́ tó ọba bẹ́ẹ̀ ti ṣe Allahumma la tusallitu ala ahadin ba'di káàkùn ọlọ́run tó mo gbà tàbí olókùn ti dé o ṣùgbọ́n lẹ́yìn mi mọ́tò Aba wọ́n ní fi àbúrò àti sáàrí ìṣe ọ̀nà alẹ́dà àà ẹni ọlọ́run ẹgbìnrin ilé òtọ́ ohun ìyẹn ló fà á tọ́jẹ́ pé láti náà ara rẹ̀ balẹ̀ ọlọ́run wọ́n ní àṣìṣe sẹ́ẹ̀rù tó ń sọ yìí nígbàtàlẹ́ islam sì gbalẹ̀ lọ òun náà ló máa ń lè dì wọ́n mọ̀ àwọn tàbí ìlú máa ń ṣe ọ̀lẹ́kùn àwọn tàbí ọ̀rọ̀ àwọn àfáà ni wọn ò pè ní kébè tán bá pè ní kébè ni wọn àti kírun lẹ́yìn dó alákọọlẹ àwọn kan tí wọn ní wọn kírun lẹ́yìn àwọn àjáàjì àwọn tí wọn ò kírun lẹ́yìn ẹ àbáwọn tí wọn pè ní kébè wọn ló ní tí wọn rí tí wọn ti pè ní kébè àwọn nǹkan lọ bíi márùn manọ́tù tẹ̀síìrì báàbù salam lè hajjá nínú yusuf àtàkùn ẹ̀jẹ̀ tàbí máa alákọ̀ọ́kọ́ àwọn kan ní wípé ń tọ́fà tí wọ́n ti pè ní pèsè òun ni ìntìkọ́sù nàbíyì sọ́lọ́lá rẹ̀ sọ́lọ́lá fàyínà ó gánà yà wà nà lọ́kọ̀ ní pátá àtàlẹ́gbọ̀n màwá akọ́rọ̀ alàlọ́ ìrọ̀sílẹ̀ sọ́lọ́lá wà wọ́n làwọn kan sọ fún àwọn àbá àti ó máa ń rí àbùdìmájì fún ọ̀nà wa tó jẹ́ kí lọ́kọ́ bá ṣẹ́ fọ́dà àti àwọn àwọn àwọn kan náà àbá àti àwọn àwọn yóò fún un. tẹ́tẹ́ kí wọ́n lọ sí ọ̀sẹ̀ ní pẹ́gbà ní àwa náà gbogbo àwọn kúfúrú tá à ń gbé láwọn èèyàn lórí ìta àgbègbè kúfúrú rẹ̀ lórí ilé má lè rẹ̀ àwọn kan náà àbá lọ́rẹ̀ lọ́rẹ̀

àwọn nínú àwọn àfà wọ́n ní tẹ̀sí wà ní káwù á ń tẹ̀sí wọn àti láti mọ̀sọ̀rọ̀ ìrìn ìdí ńlá ibi mọ̀sọ̀rọ̀ ìdí máa ń sa pọ̀ á wọ́n ní àlàjá òjò ọgbà àti ìgbóṣe ń kalẹ̀ oníkẹ́sẹ̀ pé a ní àlàáfáwọ́ àti àrùn àwọn kan ní pé àlàjá sápọ̀ táwọn àfà àìsàn ẹ̀mọ́jẹ̀ ìwé ìṣàkóso àwọn tó kà fara àlàjá nínú àwọn sálàmù wàlọ́ àlà wàlọ́ àlà wújá tù lọ́dọ̀ rí wọn wọn kọ̀rẹ́ tí wọn kọ̀rẹ́ tí wọn kọ̀ máa tẹ̀lé ọlọ́run ló ṣe kéde ṣùgbọ́n kí òkú àwọn sálà máa káfà wúlú wọn àrí sí olú wọn àrí sí kéfè ìyẹn ló bẹ̀rẹ̀ lọ́wọ́ wa tẹ̀lé tí ò dẹ̀ fẹ́ sí kéfè tó bá rí sí kéfè àwọn sàbẹ̀ ńláńlá òdì máa kírun lẹ́yìn rẹ̀ kíkírun lẹ́yìn rẹ̀ fi hàn pé kí ni ó kìí ṣe kìí ṣe ìyàwó tó yẹ kílẹ̀ àbí ó kílẹ̀ àbí ajẹ́kó ti wá di olórí àbọ́ọ̀lì àjáyò olórí tó dá lálò tó sì dúró bí jẹmọ́ tó ń ti bẹ́ẹ̀ àwọn àríwá ṣùgbọ́n wọ́n sọpọ́ọ̀tì tó ṣe sẹ́ẹ̀fẹ́ ìkàlẹ̀ jẹ́ ọ̀tọ̀ tó bá wọ́n sọpọ́ọ̀tì kéde o tó ṣe ṣùgbọ́n kọ́mọ̀ jẹ́ pé gbogbo ayé lórí ọ̀pá kan títà wà lọ́rùn àlábọ̀ tó dé nínú

wọ́n ló fẹ́ kí ni wọ́n ló tún bá pẹ̀lú gbóhùn náà ti rí pé ah mo pa ńlá mo pa ẹni tó ṣépè fún mi wọ́n ló wá tún bá mo wá gbólóhùn tí wọ́n ló sọ níbi ìlú ṣùgbọ́n yóò bá gbólóhùn yẹn ẹ jẹ́ kí n sọ tó máa rẹ̀ tọ́lọ̀ ń bá ní kí n padà lágbára àti màá kà wọ́n sọ pé ìwọ ọlọ́run àwọn èèyàn ti rí pé mo ti ṣe tó burú tọ́pọ̀ kó ò lè jẹ́ mi jama ẹ̀wọ̀ adágbà lọ ìlé o wọ́n lò lè forí jẹ́ mi inú mi ó lọ máa bá wà ìmọ̀ àwọn àbújáwọ̀ ọ̀rẹ́ ọ̀pọ̀ ọlọ́wọ́ jẹ́ èyí ọkọ́ sẹ́rí òun jọ díẹ̀ bí àṣòwò láti máa kó ìpè máa rí ṣàlá kí sọ́tù yorùbá rẹ̀ àwọn èèyàn ti rò pé wọ́n lọ pé ibi ẹ̀ṣẹ̀ mi tó tẹ́ṣẹ̀ mi yìí dé ìwọ ọlọ́wọ́ lè borí jèmi ṣùgbẹ́ mi gbà kó o lè fẹ́ kí ni o lè borí jèmi ìwọ ọlọ́wọ́ borí jèmi ìjàmọ́ ẹ̀wọ́ adágún ẹwọ kan tó ní ìláyé látọ́ adíbù ní ìfàyè ní mukirun bílẹ̀bí kọ́dì káàna ìní mukirun bílẹ̀bí kọ́dì káàna tẹ́ráwọ̀ àfáà ní adábù pẹ̀lú ọmọ ẹwọ àdíìsì kan náà kí ẹgbẹ́ máa bá dáàbù ọ̀rọ̀ bá ọlọ́nìkẹ́lẹ́gbẹ́ máa ń yàtà àlàálà ìyàtà lẹ́ni náà sí fúra tó sọ pé mi ọlọ́wọ̀ lè forí lẹ́nì kan torí ẹ̀ṣẹ̀ tó fẹ́ ọdá tó bá wá rí bẹ́ o kọ́dípọ̀ fárí jù láwù mo ti wá forí dé wá àbátù amálaka mọ́ bá bẹ̀rẹ̀ jẹ́ wọ́n ní àlàájá olùgbólò yẹ tó nípa pé wọ́n lọ́ wọ́n lóò lè forí dè mí ṣùgbọ́n èmi gbà pé o lè ṣe kí ni o o lè forí jèmi tó bá rí bẹ́ẹ̀ ìwọ ọlọ́run forí jèmi wọn lọ́lọ́ ń dẹ̀sí àwọn àfáà ní pé o tún bá lọ ọ̀dọ̀ ọlọ́run lórí àwọn àfáà tí wọ́n sọ ilé pé àlẹ́ ajá o tún bá lọ ọ̀dọ̀ ọlọ́run sẹ́gbẹ́ àwà tó síbi ọ̀rọ̀ ìmọ̀ọ́mù bàálù fàámù wú ọ̀rẹ́ wà lọ́dọ̀ ọlọ́run títà fẹ́ lò ní ọ̀rọ̀ ni wípé àwọn sálà wọn àsọ̀pọ̀ọ̀tì ìró àràdá wọ́n dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé òun sòdòdó irú ẹ̀ lọ fa àdó àtúfà irú búrú Dubai ìlú tó ṣe tẹ́lú ọlọ́run ṣe kíni o tó fi gbà ṣùgbọ́n tó ń jí bẹ́ẹ̀ náà fẹ́ bá wù àjáàjù márùn-ún yẹn balẹ̀ àbí òun wọn balẹ̀ òun wọn balẹ̀ ìtíṣẹ̀lẹ̀ àwọn abiníkà ti sùúrù pẹ̀lú àwọn tí wọ́n bá jẹ́ olórí nìyẹn ìjàmọ́ sóyà bí òye ọ̀yẹ̀ bá sọ káfí ti sùúrù fún àlámà ìwà ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bì í àwọn iṣu bá a ṣe máa ń yanjú ẹ̀mọ́ lágbára a ní farabalẹ̀ wo kí làwọn àfa àsọ lórí ẹ̀ gbogbo tó wájá láwọn rí ẹsẹ̀ káwo kí ni àwọn ọmọ kọ́ọ̀tù òní mọ̀ àwọn important issues tó wà bẹ́ẹ̀ kìí báwọn àbá wa ní ká máa sọ̀pọ̀ọ̀tì àbúrú olórí èyí ò ní ọ̀dá gbogbo ẹ̀tọ́ bá ń sọ̀pọ̀ọ̀tì àbúrú olórí káwọn olórí ó lè máa pa àwọn mùsùlùmí ká lè máa fọwọ́ òdodo mọ́lẹ̀ gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ó pẹ̀lú náà àtàwọn wọn ká òdodo ká tẹ̀lé la after Khutbah today salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Thank you.